Adá ọpẹ́ tó kọ̀ fún Ọlọ́run àwọn kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ fún àlẹ́bí ọmọ Ìkẹ́ àti ìjẹ Ọlọ́run kó máa bá àlẹ́bí àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn ìdíjọ́ gbé ilẹ̀ àti àmì abẹ náà ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe èmi tí mo fẹ́ sọ ọkọ̀lọ̀ kó tọ̀rọ̀ mi sọ́nà kó mọ́ jẹ́ kí n sì sọ ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ náà kọ́lọ̀ jẹ́ ẹgbọ́ yé kó mọ́ jẹ́ kí ẹ sì gbọ́ yé lílò rẹ̀ kọ́lọ̀ tó wá ṣe nílànà wàlá haúlà wàlá kò wọ́tá màá rọ kálukú wa ká farabalẹ̀ ìtúrí kọ́dẹ̀ mọ̀ bá ìdánilẹ́kùn náà lọ. Agbára tó ní ká fi sọ̀rọ̀, ó ní ṣe pẹ̀lú ètò níníyàwó àlúgbé lọ sílé ọkọ. Pàápàá jùlọ tó bá ti ń di wípé kéde òun èèyàn fẹ́ kó tó di ó níyàwó àlúgbé sílé ọkọ.

àti jọ́sẹ̀lẹ̀. Kì í wá pèrò nìkan, gbogbo nǹkan mẹ́ta táwọn àfáà ní lọ́jọ́ kọ́mpónẹ́ǹtì, lọ́jọ́ kọ́mpónẹ́ǹtì ẹ̀sìn, àìtètè fẹ́yàwó ó lè bàjẹ́ mọ́yìn la. Màá rọ gbogbo àwa tí a sọ̀rọ̀ àdìrí àti sọ̀rọ̀ ká farabalẹ̀ torí kọ́lọ̀ distractions, wọ́n wà lọ́tọ̀ wọ́n wà lọ́sí jẹ́wọ́n lọ́dọ̀ bá dáni lọ bá a bá ń sọ̀rọ̀ ìsìláàmù gbogbo alájúgbọ́ ayé pé wà látàmú tó mẹ́ ìláwà tó mọ́sùlùmí mọ́nà a gbọ́dọ̀ lọ bọ́lọ̀ àfi ká jẹ́ mùsùlùmí òdodo a gbọ́dọ̀ kú àfi ká jẹ́ ni tó jípa ju tẹ̀lẹ̀ fọlọ́ bákan náà yìí títí ń jẹ́sìn lọ́dọ̀ ọlọ́ tọ́nà ọgbà òun ni àlè ìsìláàmù ẹ lọ ṣe nǹkan ní ọlọ́run ní ìgbà mo wá ń sọ̀làyé pé àìtètè ṣe nìka amọ́gbẹ̀lẹ̀ late marriage kéèyàn ọmọ tètè fẹ́yàwó nílànà ọ̀tọ̀lọ́run tàbí kéèyàn ọmọ tètè lọ ọkọ gbogbo tí ń jẹ́ of Islam ó lè bàjẹ́ fẹ́yàwó ẹ̀dùn ọkọ gan ó lè jẹ̀mọ́ lọ́wọ́ àwọn àfáà ní nǹkan eléyìí tí Islam tó kó sínú òun ni àlẹ́ àkídà kéèyàn gbọ́lọ́gbọ́ lódodo kéèyàn ní ìmánì tó yanrantí kí àdìsọ kéèyàn tó lálàáfíà àìtètè fẹ́yàwó lè bà kí dàjẹ́ nígbà tá a bá ń tẹ̀síwájú ẹ̀rí bó ṣe lè bàjẹ́ ẹlẹ́kejì ni àlẹ́ ìbáadà kéèyàn máa ń fẹ́ lọ́wọ́ kéèyàn máa ṣe kí ni jẹ́mọ́ ó máa jọ́sẹ̀ fọ́ lọ́wọ́ àìtètè fẹ́yàwó ó lè ba ìbáadàjẹ́ èyí ò tí ẹ̀ rújú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ wọn káńpọ̀ọ̀sì á gbòrí àsìkò tó yẹ kó ṣe tààjú ìlú lóru ìlú wà tó bẹ̀rẹ̀ jọ chaati ọ̀n chaati pẹ̀lú ọ̀bẹ torí kàn wà sexually relieved òun náà mọ sẹ́ẹ̀dì píṣọ̀ rẹ̀ sí ọ pé orí bẹ́ẹ̀dì mo sùn sí ọ ìgbà yìí òun lélẹ̀ yìí ojú òun lélẹ̀ yìí tọ̀ òun lélẹ̀ yìí àsìkò tó yẹ kó ọmọ ṣe tààjú ìrò pé sọ́sẹ̀lẹ̀ sí mi bóyá bí last ten pàtí ìyá àtẹ́lẹ̀ ti máa rí kí máa bóbe sọ̀rọ̀ lóru kí mo fẹ́ bọ́ sọ ìyàwó mi gan yìí bá sọ̀rọ̀ lóru bóun lè fi á máa pin obìnrin lóru ọ̀rọ̀ wo mọ ibùn ní rọ̀mọ́bọ́n táyé lórí bá fẹ́ bí bàbá ṣe rédíò program tán tán fi nọ́mbà mi fà ní ìyá apá fóònù mi ìrẹ́lù ló sáré máa pè ẹ̀lú àfa èyí ti pa fóònù mi dànù àsìkò ìjọsìn ṣùgbọ́n ẹ̀kọ́ jàpọ̀ ẹ̀rí kó tó sùn lálẹ́ áfà wà ní ó sùn wà lẹ́ẹ̀kẹ́ tó fi làwọn àkùrà ní òun kì í ṣe kọ́ńtà kárù àwọn obìnrin náà ni wọ́n máa bá chat ilẹ̀ lómi ìṣe máa pàṣọ́ọ̀dù fóònù ẹ̀bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ ni yóò ní kíní pàṣọ́ọ̀dù fáwọn application olílọ́wọ́ facebook application rẹ̀ olílọ́wọ́ whatsapp application olíwọ́ instagram olíwọ́ tòbó torí kó ti password rẹ̀ text message ọ̀tọ̀ ní password tí ó lò fi lè yìí sincerely in tó fà ní pé àìtètè fẹ́yàwó ó ti jẹ́ kíjọ ṣẹlẹ̀ ó ṣe kí ni o o wà tẹ́tẹ́ kódà ẹlòmíì wà láìtọ̀ bá kírun tán assalamu alaikum wa rahmatulahi assalamu owó oh, miss call ah ara rẹ̀ ní ìbalẹ̀ lọ́wọ́ àláìkò nínú sáré jìnà ni you now how are you yóò wà sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún káni tí èdè pé ṣadé lópin yóò ṣe náà fílà aráka mẹ́rin sí mẹ́fà lè ṣe náà fílà àgbàtí ìbá sáré sọ̀rọ̀ tàn àlùwalẹ̀ ṣe kí ni o ti já sórí bí àìsèdè ṣe nìka bó ṣe bá bó ṣe bàjọ́ sí rẹ jẹ́ ẹlòmíì tó bá gbá àwẹ̀ ìgbà tí wọ́n bá ìdálẹ́ yóò ti máa dà kára torí àwọn girlfriend díẹ̀ tí ó ń dà láàmú ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀nà tó bá ti rí ọgbẹ́ tó eléyìí ó serious kìí so níranù tọ́lẹ́ lómi náà tó lè níyàwó tí ó tọ̀ máa ṣe rádaràdá láti ló bá bá wà náà sọ̀rọ̀ síbẹ̀ àìtètè fẹ́yàwó a máa sọ̀rọ̀ yẹn dẹni tí ò ní jẹ́ ábídù wà ábídà kò ní jẹ́ èèyàn jẹ́ni tí ń sin lọ́hùn tòótọ́ ìjọsìn rẹ̀ ó ní problem ẹlẹ́kẹta nínú component Islam òun ni akhlaq ìwà morality tẹ́ ẹ bá ti rẹ́nìkan tí ó tètè máa rí it will not be morally upright it will be morally decadent ẹ ti rí pẹ̀lú ẹni yẹn rèé abala àwa rẹ̀ kò sọmọlúàbí kankan jàmọ́ sóyà àbí òye ẹ ti rí bẹ́ẹ̀ pé kìí sọmọlúàbí tó bá débi abala ìwà jọmọ́ àṣẹ́ntọ́ wá àfẹ́ẹ̀tì àkídà tó àfẹ́ẹ̀tì ìbáàdà tó tún àfẹ́ẹ̀tì kíni o akhlaq ìwọ ọmọlúàbí wa ó yẹ ká sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì yẹ ká ṣe kíni o ká ṣàlàyé fúnra wa. ní àkọ́kọ́ tí a bá ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú early marriage kọ́ lọ gbọ́yé ipá àgbàlérò pẹ̀lú ẹ̀ ó nídìí ká mọ̀ mo fẹ́ kálukú torí mo rántí pé lọ ní ní school of statistics wà tá wà yìí náà ṣùgbọ́n a bá lè fi irú tó ní ṣe báyìí náà kò ṣe nǹkan kan tó bá fẹ́ ṣe ìsìnà bóyá mọ́rin èrè ó tó lékún bóyá tó ṣe kọ́ńtíìpù bóyá aronúkúwàdà bóyá wíì tó ṣẹ́yún aronúkúwàdà àmọ́ ṣẹ́yún mọ́ sẹ́ẹ̀rí àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀sìn tiwa ẹ̀sìn àdámọ́ni Islam is a natural religion ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀sìn ká máa wa jẹ àbí ká máa fi àwọn kan lónìí wọ́n tara won je ìwé làwọn catholic Tola ń ṣe fada àti kéde mọ̀gbá bíi káwọn kan ní àwọn fẹ́ dẹni ọlọ́run àwọn ò ní jẹun àwọn ò sì ní sùn bẹ́ẹ̀ nígbà míì kéèyàn níyàwó lọ́nà àlàálì sẹ́ṣúálì ó yára sọ ọ̀yẹ̀dẹ́ ní ibú tí ọ̀bá satisá ara rẹ̀ lọ́nà àlàálì ju àìrò lọ sẹ́ẹ̀mọ̀ ní ìsìn tó bá wípé ebi ń pa nínú ẹ̀rọ jẹjẹ tí bá káàkiri Ìbàdàn tí bá ti ń ṣèlẹ̀wó tí ti wọ́sọ dáadáa

yàtọ̀ sí yòó ebi lè máa pa kí n máa wo ta ní kí n máa káàkiri campus àbá a ìkẹ́ máa lo bí ìmọ̀nì àbá a abẹ́dá búrẹ́dì ẹ̀ ẹ̀ nígbà jẹun èmi náà jẹ́ ń bẹ̀ o ìdọ̀gọ́ skóòpù àfà máa jẹ díẹ̀ lọ búrẹ́dì wọn. Ah, ah olójú ní yìí tán mo gbọ́dọ̀ jẹ́ o mo lè lọ ilé tó ní gàárì kí ni ó bù mí èdè ìra ni ṣùgbọ́n tó lè ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ta ló lóbi ló tẹ́lẹ̀ o ara yọ ọfẹ́ ṣe sì náà ó ti mọ̀ pé wàhálà ló bí nǹkan tó wá rí bá ká ṣàlàyé lórí aṣekéni o àníbùkà monday níjẹta saturday mo wà ní prógráàmù kan ọwọ́ ajẹ́ lecturers méjì náà pé ẹni tó kọ́ sọ̀rọ̀ medical doctor ni brother yẹn pa University of Ibadan the brother was saying program tí wọ́n sọ yìí àwọn obìnrin nìkan ni ó ń sọ nípa tó ní í ṣe pẹ̀lú ìlera àwọn obìnrin ẹni yẹn wá ń sọ nípa tó ní í ṣe pẹ̀lú fibroid ó wá ń ṣàlàyé pé ara tó máa ń fà tí ó fi develop lára obìnrin òun ni late marriage ẹ ń bá máa medical doctors ẹ lọ bí wọ́n pé irọ́ ni ó ní solution rẹ̀ ní early marriage pé ìgbà táwọn ẹ̀yà wa tètè marry láfíríkà tẹ́ ẹ gbúrò fibroid àtẹ́wọ̀n náà tó tètè marry ọlọ́run nìjẹ́ oní fibroid àwọn wàhálà kan ló ń fẹ́ jọ sára nígbà ọ̀bá yàtọ̀ ọba wọlé ọkọ ọlọ́run nìjẹ́ ọjà sí pé wọ́n ẹ̀sẹ̀ máa náwó àbí wọ́n ọ̀pẹ́ẹ̀tì ẹ̀ kó o tó lè lóyún àbí kó o tó lè bímọ rọrùn dókítà ní sọ̀yàn pé ara burú late marriage inú ó lè fa kíni o fibroid tọ́já sí pé obìnrin nǹkan yẹn ọmọ wa dà láàmú ẹ wá jẹ́ káwọ̀ bẹ̀rẹ̀ lábalẹ̀ ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ pípẹ́ ṣègbéyàwó tààkùrù ziwájì òun làwọn àáfàá máa ń pè kéèyàn ọmọ tètè bó wọn lọ ilé ọkọ àbóhùn olùyàwó àwọn àáfàá ní nǹkan yìí ká lọ ọmọ kèé sí lànà Islam jẹ́mọ̀ kí mo pè é kèé sí kí ni o kèé sí lànà Islam èmi tó wá ń fi kún kèé ṣe àṣà ilẹ̀ Yorùbá kèé dẹ̀ ṣe àṣà wa láfíríkà àwọn òyìnbó amúnisìn àwọn òyìnbó onímúsọ̀rọ̀ onísìnà àwọn náà ìṣojú àwọn náà jẹ́ kọ́rọ̀ late marriage ọmọ ìpínlẹ̀ sọ wá lèdè àti ẹ̀ tá a bá lọ sọ́ra àwa la máa sọ́fà rẹ̀ wà á rẹ̀ spiritually ó tó lè sọ́fà rẹ̀ medically nínú bí mo sọ lẹ́ẹ̀kan yẹn and otherwise ṣùgbọ́n spiritual aspect yẹn ló pàtàkì sẹ́mi jù gẹ́gẹ́ bí n tán pè wá fún èmi ìṣe medical doctor níbi ẹ̀bá pé doctor yóò mọ̀ sọ medical effect late marriage fún yín. bá a bá wò láyé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ lọ ka ìtàn àwọn ìyàwó bá ànábì sallallahu alaihi wa sallam fẹ́ gbogbo ara ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ ilé ọkọ rí àwọn kan sì gbé wá pé ọmọ kéékèèké lọ́pọ̀lọpọ̀ wọn lọlé ọkọ àbá ìyá tó bí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n fẹ́ Abdullahi tó jẹ́ bàbá rẹ̀ ìtàn fi yé wa pé kò pé ogún ọdún tó fẹ́ yà á lẹ́bí around age twenty ló wà àwọn míì lọ kọjá twenty díẹ̀ ṣùgbọ́n around age twenty bracket òun ló wà tó fẹ́ yà á lẹ́bí sallallahu alaihi wa sallam anabi jẹ́ twenty five nígbà tó ń fẹ́yàwó kò ní bàbá kò sẹ́ni tí ọba bọ́yàwó ọkọ dẹrẹ jù a rí nínú àwọn sàábé gẹ́gẹ́ bí àáfàá àwọn Abdullahi ọmọ amúlù mo kọ́ sínú ìwé náwàwí mi living by anáwàwí forty preservation ọmọ thirteen years òun ló má rí i. ọmọ tí mo pè é ọmọ ọdún mẹ́tàlá ọkọ ẹni o ẹni a sọmọ ọdún mẹ́tàlá ọ̀rẹ́ pẹ̀lẹ́gìlẹ́tì ẹ̀yìn ẹ̀ka ní ìsinmi ọmọ tàbí yàtì fún ìyọ̀nà nínú nínú yìí ọmọ fáàmù tí jáde ẹ wá fi tó wọn yà ń ọmọ rí ẹ̀fọ́ gidi jẹ ẹ̀gbọ́ ẹ̀fọ́ ọgbọ́lọ́gí wọ̀rọ̀wọ́ àwọn indomie nǹkan kan oúnjẹ tí ó di magi ni jẹ so kọjẹ kó dáadáa develop àwọn bàbá yẹn àwọn jẹ oúnjẹ gidi àwọn oúnjẹ tí ò sí pé wọ́n ti kọ́ rẹ̀ kan so mọ́nà ẹ̀sẹ̀ ti dàgbà làwọn dàgbà ẹ̀sẹ̀ báwọn ó ti lókun lára ni wọ́n jama so clear anabi asalam Aisha ọdún sófiyé ọdẹ sọmọ nígbà tó dọmọ ọdún mẹ́sàn-án jàmọ́ nínú albayhaki ìmáàmù bayhaki ọlọ́ọ̀bá ni wọn mú afárù kan nínú àwọn tó ti lọ́nà àwọn ẹni rí tọ́já sí pé ó lọ ilé ọkọ lọ́mọ ọdún mẹ́sàn nígbà tó wá pé ti lọ ilé ọkọ ó sì máa lọ ilé ọkọ ọmọ eighteen years ó ti di kéde o grandma Sọ ma fi wọ́n ti lé ní eighteen years ọlọ́run ti jẹ́ ọ̀tá fún ẹgbẹ́ rẹ ti di girama jẹ́ òní ìwọ́n sì tó wà lẹ́yìn tí ò tí ì ọkọ ọlọ́run ọgbọ̀n bá bú mi ọgbọ̀n bẹ́ẹ̀ o ṣe ẹ̀rọ àtà ajá àfọ́ àtà máa ń dá sàlámà rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa ń kẹjọ́ wá bá wa èyí ó sì máa rò pé wèrè kọlẹ̀ lómi mi kí lọ́fà ni pé sún òfin mi àti ẹlẹ̀ inú èsù ló ká máa tètè máa rí inú èsù ló ká máa tètè náà inú èsù ló ká máa kọ̀míìtì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn dá lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run lọ́mọ iye píṣọ̀ ní píṣọ̀ tó ń bẹ lórí fóònù ẹ̀ iye àwọn ọkùnrin tó sẹ́ndì píṣọ̀ rẹ̀ sí láì síjà ààbò bẹ́ẹ̀ gbogbo nǹkan ìlú ń ṣẹlẹ̀ láwùjọ ti wà lẹ́nu níwọ̀n tó ti wọlé ọkọ lọ́mọ sí lé ìwọ́n tó wálé ó tọ́ba ti wọlé tó tó ṣerú ẹ̀ ó yẹ kí wọ́n dọ̀ ọ̀tọ̀lálẹ̀ kan bu ọ́n jìjìjì ṣùgbẹ́ yìí kọ́mọ̀ láàrin àwọn bachelors and sisters àwọn àpọ̀lọ́kọ̀ àti lóbìn òun ló ti kọ́mọ̀ jù aléráwọ̀ onírà àrùn kọ̀ọ̀kan náà nínú àwọn marriage náà lè máa ṣe bẹ́ẹ̀ ó dàbírú àwọn eléyìn àfẹ́kù sí náà wọn tí wọ́n ṣe nígbà tí wọ́n ìwọlé ọkọ tí wọ́n ìníyàwó náà ní ọ̀tá lára wọn ìyẹn ló fà á kọjá sípa gbọ́dọ̀ gbọ́yé pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní yá máa ṣàrọ̀ ṣàbà ànábì ò pé àwọn arúgbó kò dẹ̀ pé àwọn kọjọ́ pé yá máa ṣàrọ̀ ìbàdàn òjì kọ̀ lẹ́yìn tẹ́ ti má rí ó lẹ́yìn àpọ̀n ẹ̀yìn ọ̀dọ́ tẹ́ ti má rí mọ́ pé ní o mínísítà tó wà ní kọ́mọ̀lì bá ata fáníyà tàǹtà wàjì ẹ bá ti lágbára kó fẹ́yàwó àbíkọ́ lọ ní ọkọ nù yé ṣùgbọ́n torí pọ́kùnrin ní máa fẹ́yàwó a máa ń sin obìnrin lọ ní ọkọ ni ẹ̀yin tẹ́ ẹ ti jọ́kọ̀ yẹn bá ti lágbára lórí ànábì ni ọlọ́ fẹ́yàwó sọ́lọ́ bá àlọ́ sọ́mọ́ irú agbára wo pásìkò bá gbà wà á sọ bí bẹ́ẹ̀ ànábì ní fàyín náà wú àgọ́gbó lèmi bá sọ àgọ́gbó lèmi bá sọ kẹ́ ẹ lọ fẹ́yàwó yóò jẹ́ lè máa rẹ jù ńlẹ̀ wà á sọ ní ìfàjì yóò sì jẹ́ kẹ́ ẹ lè máa sọ abẹ́ yìí wà á bẹ̀rẹ̀ lágùn yàtọ̀ ẹni tí ò láti wá lágbára fàálẹ́ ìbùsọ̀ anábì ní kó máa gba àwẹ̀ ìjọba ẹ̀já ọ̀dá láàrin yẹn kọ́ máa ṣe kéde o ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àti ìlàgbára kámárì ààdẹ̀ òní monday ní èso irú ọba ti ẹ kọjá monday thursday àdàbí ìdàwúdà lọ́wọ́ mọ̀ ọba gbá ìjọ kan ọjọ́ oníjọ kan gàràgàrà ń bẹ lára àdábí ni yóò di ojú sọ ojú rẹ̀ wà dẹ̀ ní sọ abẹ́ ẹwọ́n gbogbo àrí yẹn clear ẹni tí ọba ti alágbára ẹ̀kọ́ máa gbà rẹ̀ yóò máa jẹ́ ìdáàbòbò fún yóò dé sexual ọ̀dì yẹn kù bákan náà ká tó lọ ọmọ àbẹ́bí sọ́lọ̀ máa lọ sọ́lá ó lẹ́yìn ọkùnrin nínú àdíjì Bukhari àti Muslim tí wọ́n kárẹ̀ Bukhari àti Muslim náà wọ́n gbà wá mẹ́ta ìyá ọ̀dọ́rù alárùn ìjáálí nínú nìgbà ó lẹ́yìn pé ẹjọ́ kan yìí mi ò fi àdánwò kan lẹ̀ àbọ́rù tó kò nira báyàn tó jẹ́ pé ó yára kó yẹ̀ sínú dọ́rọ̀ inú wàhálà inú ònira inú òfòòrò sọ́dàbí obìnrin bóbìnrin ṣe wáyé téèyàn ọba níyàwó pọ́blẹ́mù torí pàdánù ọlọ́run fún ọ ní pé tó o bá ti bàlágà oníbùkátà sóde tó ọ̀bá ti wá róbẹ̀ ọmọ mìsìlẹ́fù yàtọ̀ sí fún ọmọ mìsìlẹ́fù nígbà bá débi àwọn aburú tí ń bẹ́ ń bi kéèyàn ọmọ apẹ́ ṣèyàwó ẹ̀rì àìtètè ṣèyàwó ó lè jẹ́ èèyàn ya wèrè ó ní à ah, nígbà bá débẹ̀ ó lè ní kí wọ́n sọ bẹ́ẹ̀ àfa àwọn ẹ̀bùn ìjà oṣù àná àwọn ó lè tó ní mental problem yes ọkọ̀ bẹ́ẹ̀ láti di psychological problem later di developmental problem ó ní à ah, tọ́ọ̀nà ṣe bí ìwé ìdágànà ṣe bí alágànà bí ẹ̀ẹ́ <laughs> eh, torí kò lè torí pé nǹkan tó yẹ kọ́ máa jáde lára ẹ̀ àti tó yẹ kọ́ máa gbà kó fẹ́lẹ̀ sí i nígbà bá débi aburú kéèyàn máa ń tètè yàwó ẹ̀ẹ́lì jẹ́mọ́ anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́ rí àdánwò tí mo fi ilẹ̀ fẹ́yìn ọkùnrin tó dàbí omi òṣèkéle ojúbe lọ àti tó bá wá rí bẹ́ẹ̀ ó ká ṣe kéle ó yẹ ká ṣọ́ra jẹ́mọ́ kí mo ló ká ṣe ọ̀yẹ̀ kan sọ̀rọ̀ náà táwọn ìgbìmọ̀ àti pípẹ́ ṣèyàwó pípẹ́ lọ ilé ọkọ àwọn àfáà ní kakọ́ lọ gbọ́ yé kìí ṣe function age mo fẹ́ ká farabalẹ̀ gbáàrin yé ó lè pẹlẹ̀ kẹ́nìkan kọ́mọ̀tì ní màrí ká sọ pé brother and sister kí ló dé tẹ̀ sí màrí ẹnìkan sì lè mọ̀ sí màrí táà ní ṣe kí ni o táà ní wọ́rì àyà of the same age bẹ́ẹ̀ bá wo gba àwọn ẹ̀fà èyí àkànnà èjì kan náà wọn má rí kìí ṣe èjì kan náà ìtumọ̀ gbé èèyàn pẹ́ níyàwó àti pẹ́ ọkọ òun ni kọjá sí wípé ọkùnrin eléyìí tó ti bàlágà obìnrin eléyìí tó ti bàlágà èyí tó sí wípé tí máa ń pé èèyàn lọ síbi tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbi ó ti ń dà láàmú tí ọba sì tètè wá ojútùú sí pẹ̀lú tó bá jẹ́ pọ́kùnrin ni kó wá ẹnìkejì ẹ̀ tó bá jóbe kóhun náà wá ẹnìkejì ẹ̀ ó lè fà á kọjá sí pé kí ni o yóò lọ ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ àwọn àfáà ní ẹni àìtètè mọ́ ṣèyàwó àtàìtẹ̀ẹ̀tẹ̀ mọ́ lọ lé ọkọ rẹ̀ ó di teenage marriage ìjẹ́bọ̀ fẹ́ ti rí báwọn èmi ti rí ọmọ obìnrin ọmọ obìnrin tí ò ju àráǹdì age 15 sí age 17 lọ báwọn òbí ẹ̀ ti àríǹdì marriage ọmọ eléyìí ó súnmọ́kọ́ máa fẹ́ yókè ó súnmọ́kọ́ máa fẹ́ nítorí kíni o gànàgànà tó bá rọ́kọ̀ ẹ̀bá ìlú kọmọ lọ́mọkùnrin gànàgànà ẹ̀sìn ọ̀dọ́rọ̀ ọmọ eléyìí ó ti ní bùkátà fọ́kàn kódà ó lè jẹ́ sẹ́ sùn lọ wà èyí tí ó fi bàyí òkè kí bàbá àwọn èèyàn máa rò pé ẹ̀rọ eh, late marriage is function of age náà gbọ́ mi o àjùwà high school lóògùn state àwọn ọmọ ss1 principal àwọn obìnrin ọkọ̀ ìjọ ti virginity test táwọn ọmọ ss1 nínú àwọn ọmọ 300 ó lé 38 wà bẹ́ẹ̀ jù kìí sáwọn ọmọ school statistics àwọn ọmọ ss1 so tí wọ́n bá ilé ss2 that is 12.7 percent ìjọba ẹ̀jẹ̀ jẹ́ àfarabalẹ̀ tó dìgbọ́n lọ́wọ́ mo fẹ́ fi ṣàlàyé fún abúta bá sọ̀rọ̀ late marriage kò ní í ṣe pẹ̀lú age ṣùgbọ́n nígbà mí age àákẹ́bọ̀n pé tọ́bátọ́ àdìgbẹ́yẹ̀ tó ti ń kọjá age báyìí sókè ó tó ti late extra late marriage tó lè yìí kó tó náà jẹ́ àwọn ọmọ ss1 8 14 15 16 ni wọ́n nínú àwọn ọmọ 300 38 lọ́wọ́ àfẹ́jẹ́ almost 162 so wọ́n ti lá wọn wọ́n ti bà kàrí àwọn ẹjẹ́ wọ́n ti gbé bá ní àwọn ilé ìsògì ọmọ ss1 wà láì máa rẹ́rìn ìlú wọn náà kẹ́ rẹ́rìn ọ̀gbẹ̀rún ọlọ́ káríkọ́ lọ bá ti lọ́dà kẹ́ríkọ́ lọ ìwọ ọlọ́ gbà tóbi náà èsì ìṣègùn rí kára ọ̀sán pa mí ní ìzókè tí wọ́n rí bá ń sọ farabalẹ̀ ìta fẹ́ lò bẹ̀rẹ̀ wípé irú àwọn mẹ́fẹ́ sọ àyẹ tá a bá sọ pé wọ́n ti nídìí kan lọ lé ọkọ̀ kí làwọn èèyàn wù pàápàá àwọn olórí burúkú náà àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ń tako Islam wọ́n nípa nàbí àsálà wọ́n ló nífẹ̀ẹ́ àwọn ọmọ kéèkọ́ ọkọ̀ ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́sàn-án ṣùgbọ́n ọmọ ọdún méje mẹ́sàn-án tí wọ́n bá ti ń fèsì lọ pẹ̀lú ẹ̀yìn ọwọ́ àwọn òkè wọ́n sá ti máa lòyún wọ́n dẹ̀ máa lọ ní ọkọ sẹ́rábò sí ẹ̀rí hypocrisy alimoyin tó bá ti di pé ìyẹ̀fì nínú kàtà sọ pé àbúgbé tí ò ṣe ó ti ń rèé tí àwọn ẹ̀rí tó bá ó ti gbé twenty two twenty five ó ti wọ táàtì èyí ò ti lé ìtìgbò òdì tó bá jẹ́rú obìnrin ní irú tá a sọ lẹ́ẹ̀kan ó súnmọ́ kó hẹ́tì máa dìbò fibroid then obìnrin ní máa tètè wọ menopause dókítà yẹn tó sọ ọjọ́ yẹn náà pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin age forty sí fifty five náà máa wọ menopause tí wọ́n ní lè fi nǹkan oṣù mọ́ débi pé wọ́n bímọ nígbà bá wá má rí ní thirty five so tẹ́lẹ̀ náà kò fẹ́ bí máa ń pọ̀ náà mẹ́ntálítì àwọn ìbò náà ní so ọwọ́ sí ọlọ́dún wọn wọn òtún ọlọ́run lò pàjọ kan ọlọ́run mẹ́jà rí kò sí dáadáa gbogbo ọmọ tó bí bá kú ọ̀dẹ̀ tí wọ́n bẹ́rù bí so ọmọ pàdé yòókù náà àlejò náà sọ bá jẹ́ mùsùlùmí wa jẹ tí ọba lọ ilé ọkọ àbí tí ọba níyàwó ṣùgbọ́n ní ti bàlágà kò lè fèsì rẹ kò tí ẹ̀rọ ní káìrò fáwọn ẹ̀bí kan àbí nítorí pé kò tí ì sí tí ó ti wà responsible irú ń lè fá Muhammadu sí nìyẹn ti ọ wà lára twenty five àwọn ní twenty five fẹsẹ̀

ìwọ́ tó lọ fọ́mọ mi ó ti sòwò tó lójú èso kan báwọn bí ó ti bí máa kan fọ́ méjì wọ́n lójú èso méjì bí yorùbá ti máa ń ń ti ọmọ so ọwá bakari ọmọ ọlọ́mọ jẹ́ ó fún ní kéde o psychological torture tọ́já sí pé balance ìmọ̀ ẹ̀rù gẹ́sì ẹ̀ ń bà ti lọ ilé ọkọ mi ìwọ́ tó ọba ní pé tó o sì ilé àlìsì tọ́ à ọmọ wa gbáwẹ̀ ọmọ kí wá ní tí ń jẹ́ agbára lẹ́yìn ìgbà pé èèyàn bá ti bàlágà tán tó sì rí pé àdámọ́ ọlọ́run tí máa ń sọ fún èèyàn pé mo ti ní bùkátà sí kí n níyàwó lé tí ẹni tá a bá ń sọ̀rọ̀ ìyàwó kì í ṣe torí sẹ́ẹ̀sì nìkan là ń torí ẹ̀fẹ́ yàwó tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ìtọ́ka fún lọ́ọ̀fù ní sẹ́ẹ̀sì iná fi ba ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ọmọ obìnrin jẹ́ ìwọ tó o ti lọ fall play tó fall victim sínú ọwọ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ wà láì wọ lulú ọmọ ọmọ ọmọ kan tóun náà ló jẹ́ àbù báyìí tí èbá fi bọ́lọ̀ lọ́gbàdúrà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò bá dojú wà bá ọmọ tí ò ṣe fìyà rí láyé ẹ lọ́wọ́ á fi ọkùnrin yẹn lẹ́sẹ̀ wá ń tàn jẹ pé ah, òun láìkẹ́ gan ọmọ tẹ̀lé fún òun ọ̀fẹ́ rí yẹn kan ọ̀dẹ̀ ló láìkẹ́ òun òtí ẹ̀jẹ̀ òun lè bọ́ òun òtí ẹ̀jẹ̀ sí ọlá sọ̀wọ̀ òun lè bọ́ ni ọyẹ ọmọ yẹn lọ́fẹ̀ẹ́ ìjọba ọmọ yẹn ọwọ́ sọ ààrẹ di àgbàdo olóògbò ó lọ́wọ́ amóhùn ìwọ́wọ́ ìgò sọ òdì ìbádà àgbàdo olóògbò ìgò wáìtì tó wá dé pa adé ọmọ rò pé oúnjẹ ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n kò lè ṣe kí ni o ọwọ́ ń pòwe fífọ́ ọmọ yẹn pé ó dẹ̀ sọ́rọ̀ ìdàgbàdo olóògbò tí wọ́n dé pa fún mi ní ilé ta ẹ̀jẹ̀ ó sàbẹ̀ ọmọ yẹn nígbà ẹgbẹ́ òun náà bìbẹ̀rẹ̀ tí wọ́n ṣe àtẹ̀sù níjọ́ kan bá pìtẹ́

gbogbo ẹ̀yin òdodo bá máa wọ́n pẹ̀lú ọlẹ́ wà láì you are prone to fornication òdodo ọ̀rọ̀ mò ń sọ fún ọ bọ́ àfáà ṣe wùkọ́ nírun gbà tó bí sòkòtò ẹ ṣe wùkọ́ fóòkè tó àáfóò kì í ṣe màláìkà èèyàn làáfà àáfà náà máa ká fi ẹran ẹnu ká fi kéde ohun táwọn àti ẹ gbọ́dọ̀ kọ́ra yín lọ́wọ́ jẹ́mọ́ ò ti ń sùn ọgbẹ̀bẹ̀rẹ̀ bá ń sọ ìsọ wà láì ọkùnrin yẹn padà sí ìgbẹ́pẹ̀lú ẹ̀ ìyàwó tẹ̀sí ní pàtàkì ṣe lọ́dẹ̀ tó fẹ́. Tí ẹ bá wá ń rà ní ọ̀pọ̀ tó ní ọmọ yẹn ọ̀rọ̀ àpá àti ọmọ páàdì. Ó ní kẹ́kọ̀ọ́ àti ọmọ ìṣẹ̀lẹ̀. Tọ́já sí wípé ìgbà ní ìlú nínú tó máa ń ṣẹlẹ̀ ní wípé ọkùnrin ní ìmọ̀ ń kó ìràkọ́jẹ́ kó fi ó sì ṣe ìsìnà rí ìwọ̀n fẹ̀fẹ̀ ìwọ́n rí pé òfílà ìtò òjò jà wọ́n rẹ̀ fẹ́ẹ̀sì ẹ̀kẹ́ ní ọlọ́run bẹ́ẹ̀ kọ́ máa nípa kí náà lóhùn mi. so almohim ìwọ́n fílà pé ẹni ọlọ́run ni ọ pé ọkàn rẹ̀ balẹ̀ pé ah alhamdulillah kò sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ bá kí máa lẹ́nu mi lásán fún tọ́lọ́. almohim ìwọ́n rò pé àpòkú lò jà brọ́dà tó ni ó rò pé ẹni ọlọ́run ni ní brọ́dà wá ṣèèṣì mistake ọba bí ọgbé ayé ìbejì ọba ńlá àgbò wọ́n ṣe ní sẹ́ẹ̀kì ìwọ́tọ̀ ọjọ́ fi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà alábòsí òun náà ṣe ìsìnà rí wọ́n wá sí sàtọ̀ wà bàjẹ́ aládẹ̀wò lèwọ̀ náà ọ̀yẹ́kọ̀ wá sáàkì ọ̀yẹ́kọ̀ owó tó wọ́n yẹ́ ìlú ọ̀nà ṣe ìsìnà rí ọ̀yẹ́kọ̀ owó tó fà sí tó òun náà ṣe ìsìnà rí wọ́n ti túbọ̀ òun náà ṣe kéde o ó ti túbá tù yóò lè jọ gé fọ́ ìgbọ́n tá a fẹ́ fàyọ́ gbé eléyìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ nípa early bá a fẹ́ fẹ́rẹ̀ ẹni àwọn èèyàn rò pé sẹ́ẹ̀sì nìkan ní jẹ́ marriage rárá marriage ju ọ̀rọ̀ sẹ́ẹ̀sì nìkan lọ ilé jọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kan máa divorce obìnrin lónìí ó lè fẹ́ yàwó obìnrin kan wà virgin when it comes to sexual relationship ó lè wà sexually weak ó lè wà passive ọ̀wà divorce rárá ó ìpẹ́lẹ́pọ̀ o ti rẹ̀ kó ti òṣùgbọ́n ṣùgbọ́n eyan àwọn èèyàn lónìí tó sí wípé ọ̀bẹ ti ń bá wọn wọ́n ń ọkọ lẹ́ni tí wọ́n àti ń tó didi ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers lónìí tó jẹ́ several times ó tó di tó fẹ́ ilé ti máa wà abẹ́lọ́ ń kó máa sàlékọ́ dáadáa fún wa kì í sọ̀rọ̀ mùsùlùmí máa ń fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run donate ara ń tọ́lọ̀ ń lò sábàbí dáadáa fáwa òun ni early marriage tẹ́bí ti fẹ́yàwó falilá ilhamd falilá ilhamd inú mọ́sálásí mo sí sọ̀rọ̀ mi báwo bẹ̀rẹ̀ sẹ́sọ̀ ìbákọ̀sí láyé mi aláàgbà kọ́ sórí òdìdí kìí ṣe pé èèyàn máa ń tó kùmà pé ìlú àdánwò ó ti wọnú ìlú wa normal thing gan ni kọ́ ọmọ ṣe tìmọ̀ pé èèyàn máa rí kiri aláàgbárù rẹ̀ that is normal thing ṣùgbọ́n kò ní pàdánwò ti wọnú ìlú ìtọ́ wa jẹ́ normal àwa reserve normal àwa arìsí tó nídìí kéèyàn máa pèsè yẹn bí ìgbà tẹ́lẹ̀ kan ó ń lò jab àwa ń pèsè normal thing náà ni kó lò jab kò nídìí ká pèsè yẹn ìtọ́lọ́ ṣùgbọ́n èmi márì nígbà tí mo wà ní sí ọlẹ́ lẹ́fù ní university of Ìlọrin wà láì ní rìgírẹ́tì ẹ̀ ní ìyàwó mi pé méjì mo ṣe máa yín sọ̀rọ̀ ìlú sílẹ̀ farabalẹ̀ máa sàlá àgbà ìwọ tó bá já sí pò tó ìrìn nílẹ̀ sàláyé rẹ̀ olùmọ̀ sàlá àgbà ìgbókè ọ̀dà náà rẹ̀ ṣe lóòrẹ̀ ṣe ìgbókè ìgbókè ọlọ́ọ̀má ìyá rẹ̀ mọ́dà wà sí ìlú mọ́nà bẹ́ẹ̀ sí mọ̀dà rí so orí ta fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé wàláì someone like me kárí mi ìbá tètè máa rí ìtọ́ dájú jù ní pé máa tètè máa kárí mi ìbá tètè máa rí mo tó ń sọ lẹ́nu ní tó súnmọ́ ní pé máa tètè máa oníkọ̀pẹ̀ta àparílà lọ sáàbì tí ìbá tètè náà yóò lè lọrin máa ṣe yóò bèèrè ní ìfà fọ́nráwọ̀ obìnrin ọ̀rọ̀ kíkà wáyé kódà àwọn ọba haúsá tí wọ́n bá wá báyàn kí ni òtò ní ẹ̀kọ́ náà wọ́n tẹ́wọ́ lè lo jáàbù pẹ̀lú jáàbù yọ́mọ̀ fọwọ́kọ̀ báláwọn ṣì yọ́mọ̀ tó fọwọ́kọ̀ ìlú ìgbà lè dọ́gbọ́n wọn lè dọ́gbọ́n máa wọ àwọn tí ọ̀yẹ́ kó wò tí ò ta fẹ́rẹ́ ti jáàbù tó lò kọ́pà sword àìmọye kọ́pà àìmọye àwọn máa ń kọ́pà tó jẹ́ pé kí ni o free of charge nígbèyàn tó wà ní káàmpù nysc odidi kọ́ndọ̀mù yá odidi àwọn campfire night orí àwọn mr matronite àwọn tó bá ti lẹ́wà ẹ̀sìn bí wọ́n sún yìí wọn àwọn àbẹ̀wò òjíṣẹ́ pé àánú ọlọ́run ló fẹ́ mọ̀ sí ìsìnà lẹ́wà ẹ̀sìn ṣùgbọ́n tó ní kẹ́mi ti bá rí àbá apárí káàpù báyìí wà láì mọ́ múyàwó mi lọ sábìsì so definitely sọ́wọ́ láìpẹ́ káàdì mi ìbá tètè márì máa ṣe ìsìnà àìtètè márì rẹ lè jẹ́ òṣè ìsìnà kọ́ ọ bá dẹ̀ ṣe ìsìnà pé nǹkan ń bẹ lára rẹ èrí kan ìjọ́sí kan ń bẹ lára rẹ ọlọ́run nìkan ló ní wọn ó ti kí bá lóòótọ́ ṣùgbọ́n àwọn tó ọba ti tìlẹ̀ níjẹ́ ọba rí wọn nẹ́tíwọ́ọ̀kì yóò tún yóò tún tí wọ́n àwọn obìnrin yẹn wà olójú ọ̀rọ̀ tó lè sọ ń bẹ̀ ìwọ sì ló ti kí tó ti dà ní wọ́n wá ní ọwá ti lórí òun ah, nílé sọ̀rọ̀ lórí ìsìnà ẹnu ọ̀rẹ́ ọmọ tọ́lọ̀ ọba tó wá mú ọ máa wù

a chaste person ẹni tí ó mọ èèyàn dáadáa ẹni tó kóra rẹ̀ ń jánu tí ò lè já tí ò lè jẹ́ni tí ń ìwọ́n tó ọjọ́ bí kí wọ́n náà bá lọ ní ọkọ ó jẹ́ pé ọkọ sí ọwọ́ adé ọkọ ó tètè ọkọ máa rò pé ó ti times. jẹ́mọ́ bẹ́ẹ̀ ni ẹkọ ẹ̀kọ́ ẹ̀rí ọkọ̀ ọmọ wa jẹ́ wọn náà ìwọ tó ọjọ́ kùn iná ọmọ rò pé àbúgbé ìka ọba ṣe sìnà tó ní pé àtọ́ ọba sì fóun ọ̀rọ̀ rí ó dojúrú lọ́jọ́ rọ̀ rí ó dojúrú ọmọ wa sákì ibi mọ̀ ń sọ àìmọye kéésì làwọn èèyàn ti kó wá báwa tá já àfa ṣe ń tí àbòsí sàkan rí fún rẹ̀ ló fẹ́ máa rẹ̀ jẹ́wọ́ wà láì ló ti sẹ́yìn she has aborted four times gbogbo báwọn sọ yìí ṣe nǹkan tuntun ìyẹn lọ́fà bá a ṣe gbọ́dọ̀ gbọ́yé pé tá a bá ń sọ̀rọ̀ late marriage ó ní aburú tọ́pọ̀ làwú àṣùbábó wà àtọ̀ ó láwọn tó ń fà ọ́dẹ̀ ní kí o aburú rẹ̀ ẹ jẹ́ kí n mú látòrí kí late marriage

ṣùgbọ́n nínú àwọn nǹkan ìlú ìgbé òfin fẹ́sítì ìlú ìgbé àwọn aláfa wàhálà fúnra wa ìlú ìgbé àìgbàgbọ́ yé ẹ̀sìn la fi fà á sẹ́ẹ̀rí tọ́jẹ́ ká fẹ́ sọ àwọn nǹkan yìí ìwọ tó bá tọ́ ọba sì tó ń wò lẹ́mí rẹ pé kí ni gbogbo rubbish tó sọ ìná sáàtì rí pé o lè kọ̀ǹtú ara rẹ ọba àmàrí ní thirty seven sáàmà ṣe ìsìnà tó ń fi máa rí àìṣe sí náà yóò túmọ̀ sí fáàrin wa àtọ́lọ́run ṣe kéde ọ̀dà yẹ́mọ̀ kí mo ló ṣe ọ̀dà sọ́mọ́ láwọn aburú yòókù ìwà àtàwọn mẹ́díkù dọ́kítọ̀ àbáwọn àdánwò mi ọkọ̀ mi tó bá fẹ́ bóyá bí kò ní fáibọ́dà báwọn nǹkan lé bóyá bí kò ọmọ lè wà á sí ìfù sẹ́ṣuálì bóyá bí kọjá báwọn ọmọ tó ń padà bí kán wà brilliant torí pé ìmọ̀ ìjẹ̀lẹ̀ ìbílẹ̀ pé kéèyàn ò tètè fẹ́yàwó àwọn ọmọ téèyàn bá bí àwọn ọmọ yẹn máa ń dá pé ọpọlọ wọn náà wọ́n máa ń wà intellectually sound intellectual acumen ni wọ́n máa ń sound gan so àwọn aburú yòókù ọmọ tó wọ́n lọ́mọ ara ṣùgbọ́n tọ́kẹtọ́ ọlọ́run ni pé sáàmà ṣe ìsìnà tó fi máa rí àlálà kọ̀ọ̀kan nínú tí ń ṣẹlẹ̀ lónìí tí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kán ọ̀rọ̀ owó orí obìnrin tán tí ó rọrùn tọ́jọ́ sí wípé ó nira aláàkẹ̀sí rí mínà ṣọ̀pá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n wà lágbára láti sọrú owó orí jọmọ́ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ bá wà yìí sisters gbọ́dọ̀pá àti ìsúnlọ iṣẹ́ ń bẹ tẹ́ṣì ìwọ náà má jà sí sàlìsà náà ọwọ́ ìjẹ́ pé gbọ́ bá tó wá fẹ́ tán àwọn òbí rẹ̀ tí sí kọ́ ń kánjú ìwọ náà tó wá sọ́dẹ tí ọmọ ló jẹ́ lẹ́yìn márìjì àwọn bẹ́ẹ̀ pọ̀ tá lọ́wọ́ báyìí alákọ̀ọ́kọ́ ni wípé káwọn òbí ọmọ dìmáàdì fún tọ́pọ̀ náà máa dìmáàdì fún tọ́pọ̀ torí òun ẹ̀tọ́ òun lágbára

nígbò mí akitaru nìsa baroka akọlù hùnà sọ̀rọ̀ àtàwọn ìwà ayá ti ní tuntun àwọn wa sọ́bàrì ẹ̀ ní pé obìnrin tálùbáríkà ọ̀pọ̀ níbi ìgbéyàwó ẹ̀ òun ló ti tọ́jẹ́ pé owó orí tọ́gbà lọ́wọ́ ẹ̀kẹ́ àìsàrù ó rọrùn ó lè má kéré ṣùgbọ́n ọkọ̀ lọ́rùn èèyàn fẹ́ fi ọmọ Dangote ọwá ní kọ́kẹ́ fún ọ ní lálùkù péré tọ́wá lábẹ́rẹ́ ẹ̀ 34 million níbi 34 million ọ̀yà dáàbì ẹ̀kọ́ chẹ́ẹ̀kì fún million lè àfọ́ Dangote so fẹ́ fẹ́ mú ìyá nìkè wá Camry mo ti fẹ́ rí Camry lásìkò so o e, lè jẹ́ pé tó obìnrin lọ́wọ́ ni O lè wọ́n ó lè mọ̀ wọ́n ni o mi ọmọ rú tó fẹ́ fi ọ èyí òní jẹ́kẹ́ náà ni ó wù lókun ìwọ náà ò ní ṣe sí

wẹ́dẹ̀ àwọn kírísítẹ́nì àwọn sisa, àwọn àbá àkànnà tẹ̀sẹ̀ ìdárùmọ́ lọ́wọ́ wọ́n tọ́ wọn bá wọn gé kéèkì wọ́n máa tò ká sí ẹ lọ́wọ́ dèdèrè dèdèrè ìfẹ́ níbo ló káwà ní ìsìláàmù sàbẹ́ bàbẹ́ tí ah, ti ẹ̀sùn kankan bó ti ẹ̀sìn kankan bó ta gbọ́ àlòkù kó o ti ẹ̀ fún owó wa almaka ṣe olùwẹ̀ lùkùrán ọlànà sọ́rọ̀tù kádà wà kádà ó dé bẹ́ẹ̀ ni bọ́bà wọn súrà kan ló kùránì súrà báyìí súrà báyìí ànábì ní tó bá wá rí bẹ́ẹ̀ zawaj túkà á bí máa máa kà nínú lùkùrán mo fòbìnrin yìí fọ pẹ̀lú tó ọmọ ní kùránì nínú ọ̀kan lú àwọn rìwàyà yìí al-imam al-hafiz ibn hajar asqalani fatul bari wọ́n ní kan àwọn rìwàyà yìí ọkùnrin tó fẹ́ obìnrin wọ́n láyà mẹ́wàá torí lọ́ka ìjọba láyà mélòó nítorí ṣe máa ń rìn náà nìyẹn nígbà tí ò lówó ṣùgbọ́n wọ́n tó ọba lówó mọ́ka àyà mẹ́wàá o fún obìnrin ní nǹkan tó wà tí ó máa rí tó tó obìnrin máa ń obìnrin kan ìwọ náà máa rore tó ọba fẹ́ gba jẹ́ ń tọrọ rùn ọlọ́run lè jẹ́ kí ó ní problem ìgbà míì èèyàn máa tó jẹ́ pọ́kùnrin ọmọ fifty miles ẹ̀ tí ó fúnlẹ̀ mọ́ tó wà rò pé solution ni kó lẹ́rù yóò lò wọ́n divorce ẹ̀ òun ọ̀kọ́ ṣẹ̀rí àfún wọn ní kí ni o àṣẹ lórí kó lẹ́rù kó léwù ní pé kọ́bìnrin wọn tó ọ̀rọ̀ rẹ̀ sú mi torí pọ́kùnrin lólóhùn ò ṣe máa ń jẹ òun lólóhùn fẹ́ ṣe ń jẹ òun ní òun náà ló tó láṣẹ tó nílé òṣè mọ́ jẹ̀mọ́ sóyà bí òyìn tó bá jẹ́ kí wọn lólóhùn òṣè mọ́ máa rù jẹ́ òun ní wọn lọ́ọ́ dá padà wọ́n máa jẹ́ sí pé 24 million lọ́gbà tó ti náà sẹ́gbò ló ti fẹ́ rí ní ìsìn so ọ̀dà kí wọ́n náà máa ṣe làákẹ́ fẹ́ pé tó gbà èyí èrò negative mọ́ rò pé ìjọba eh, kí fẹ́ gba ìyàdùsọ̀lẹ́ wà wẹ́ẹ̀ nígbẹ́ ìjọba ti fa ìtìláṣì ìkẹ̀ lọ dárí ìyàdùsọ̀lẹ́ ṣùgbọ́n àìbá àti ẹ̀mà ọlọ́mọdé àríwẹ̀ so márùn rẹ̀ jẹ́ kó rọrùn gbogbo àwọn tàbí lóbìnrin wọ ìfara nira wọn márùn wọn máa ṣe o ó máa ń wà ní ìrọ̀tún ìwọ̀n wọ́n ní yẹn wọ́n lọ́ọ́ máa kà òun ló ń sọ fáwọn obìnrin láyé rẹ̀ pé ẹ̀yin obìnrin o ẹ mọ̀ máa kọjá àlà rìwáyà tán lóbìnrin kan wá lọ alẹ́ wọ́n rìwáyà yẹn fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n fẹsẹ̀ rinlẹ̀ pé wọ́n lọ́ọ́ àdírẹ́sì àwọn èèyàn nígbà tó ń gbà àwọn obìnrin tó ń pé máa wọ́n gbà wọ́n máa rù ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ kó lè wá pé tẹ́ rí tọ́ bá já sí wípé owó orí tẹ̀ ń gbà tí ń pọ̀ yìí tẹ́ bá rò ní ilé ayé àbí ìbẹ̀rù ọlọ́run ni ní ọ̀rọ̀ ó lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jù òun lànàbí sallallahu alaihi wasallam ànàbí ìbẹ̀rẹ̀ àwọn márùn àwọn ọmọ rẹ̀ bíi fásínú àtàwọn méjì tọ̀fẹ́ òtún ànàbí òjò nira jù so ló gbà wá àwọn àwọn àtàwọn lọ́gbà àwọn tó so pé umaru ṣe bẹ́ẹ̀ wá àdírẹ́dì àwọn èèyàn ṣùgbọ́n bí eléyìí obìnrin káfọ́ ṣe kí ni o ọ̀tá kú o. àfẹ́ àlọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí àti fámìlì wọn etí wọ́n ń rìkwẹ́sì tó ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n já pẹ̀lú kí ni o báchílà tí wọ́n láwọn ò ní fẹ́yàwó wọ́n bá ń fi ìsìn náà lọ ìwọ tí wọ́n náà bá ń fi ìsìn yìí ti láìsẹ̀ǹsì ọ̀ọ́sẹ̀ náà ṣùgbọ́n gbogbo wa ni ẹja lọ ṣẹ̀dá wà kọjá sí pé àwọn àgbà márùn lọ́wọ́ ọkọ wa àwọn nǹkan yòókù tó bá jẹ́ bò bọ́yọ́ ra léèzì bọ́ rà kàrà fún èbò lélẹ́yìn ṣùgbọ́n márùn gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tá a jọ mà yẹ̀rọ sóye ṣe wọ́n ráwọn ti àṣà Yorùbá wa kálukú yìí náà ṣiṣẹ́ lórí àwọn òkú yìí àwọn nǹkan àṣàǹgbà ní ìgbà ti ju tíyàwó náà fẹ́ ṣe kí ni o tó fẹ́ gbà lọ ewúrẹ́ tẹ́lẹ̀ rẹ̀ gba kalabashi iṣu forty one gálọ́ọ̀nù epo pa twenty litre gálọ́ọ̀nù òró 25 litre oye nígbà wọ́n ní báyìí òlú sí máa ń ṣe dàpọ̀ mọ̀ pé àwa ti àwọn sí máa ń ṣe dàpọ̀ wọ́n à ní oye ẹyọ kan ìgò oye kan tó bá jò nìjìnà bóyá 5000 ní àbí 25 wọ́n wà padà kọ́ iye báyìí láìsí àpò kan nígbà tẹ́ bàbá sí ẹrù táwọn fámìlì ọ̀gbá ó ti lọ bí 250000 jẹ́mọ́ sóyè nígbà tẹ́ ọmọ ó ti so gbogbo ẹ̀yin obe ẹ̀ṣẹ́ lọ́dọ̀ àṣà ni sótiyé kọ́mọ̀sì ni àwọn ọkùnrin la alhamdulillah fábílì tèmi àbúrò tèmi ń jẹtọ́jú omi ó ti dàbúrò méjì omi tá a ti sì lọ lé ọkọ aṣọ fáwọn fámìlì àwọ̀ èyí bá nǹkan kan àwọn fámìlì náà rò pé ẹ̀yìn ò bá máa gbé wọ́n sì gbé ń sán lágbá bẹ́ẹ̀ bá gbé wá àfáwọn èèyàn àwọ̀ òbèrè wà láyà àgbèrè fún kankan ìkádàrà àbúrò mi àwọn lónìí kò sí nàìjíríà wà tọ́kọ rẹ̀ níbi ẹ̀ńdá tí ń tọ́tí ló sẹ̀mí ayé wọn tó fi máa méjì sílẹ̀ kí lẹ fẹ́ fara ní àwọn tó fẹ́ fẹ́ àwọn èèyàn yín sí ṣé iṣu tó bá gbé wá lẹ́jẹ̀ láíláí ni ṣé iṣu wá ká owó tẹ̀ sí lórí ọmọ yín láti gbà kéke ṣùgbọ́n ìlera lọ́jẹ́ só ti yé àṣọ pé àràmù ni o àṣọ pé dídíà ni o ṣùgbọ́n ó mú dọ́rọ́ rù dání ọ̀dà àkàṣọ́ra fún irú àwọn àṣà tó bá ti múra dání bá òṣèré ọ̀fẹ́ gbógun ti díẹ̀ ṣùgbọ́n àdé sáré sọ fáràmù mi ọ̀dà insha Allah ẹlẹ́kejì wọ́n ló kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún adẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wá sí gan ni bẹ̀tẹ̀ nínú ọ̀rọ̀ ṣe àwọn kókó jáde àǹfààní ẹlẹ́kejì nínú tí ń fa pọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ òfin máa tètè fẹ́yàwó òun náà ni bí àwọn tó jẹ́ áwòlìyàwó ìmára àwọn tó jẹ́ àwọn tó jábẹnu gan lórí ọ̀rọ̀ obìnrin bíi bàbá rẹ̀ àbáwọn tó bá tó kú lè wá bàbá wọn wà líyù bí wọ́n ṣe mú nǹkan lè fẹ́ni tó bá fẹ́ fẹ́ ọmọ wọn pẹ̀lú kán máa béèrè àwọn nǹkan tí ò necessary tó ti yé pé tàbí fẹ́fẹ́ sísà èrè nígbà sálárì lọ́dọ̀dọ̀ ò lè fẹ́ tí yọ̀bà fi ọ̀sẹ̀ wọn bedroom flat òun lọ́gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ ti máa bọ land cruiser mm, mm. ó gbọ́dọ̀ ti máa bọ mọ́tò lábàáyé gbogbo irú àwọn nǹkan yẹn àáfàá ló ń fà á àti gbogbo àwọn tá a bá jòdì náà àbáwọn tá àwọn fámìlì tiwa náà tó bá fẹ́ fáwọn àbúrò wa ẹ pé gbogbo eléyìí kò lè fẹ́ sùn. àáfàá ní ẹlẹ́kẹta nínú tí ń fà tí ọ̀jẹ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ máa fẹ́yàwó tó fi mọ́ wọn lọ́wọ́ òun ni ọ̀rọ̀ ni ilẹ̀ ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò rí nǹkan ṣe tó sì dá sí pé responsibility ọkùnrin òun ni kọ́ máa ṣètò jẹ́ ẹ̀mú ìná lò rọrùn fún yàwó tó bá fẹ́ àtàwọn ọmọ tí wọ́n bá bí ó wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó sọ wọ́n dẹni tí ó tètè máa fẹ́ yàwó ó sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà dẹni tí ọ̀rọ̀ kan tí ó tètè fẹ́ ẹni ẹlẹ́kẹrin òun náà ni bí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bí wọ́n ti ń sá fókèlè alìmọ̀sùlùmí ṣáàtì wọ́n sá fún responsibility. Ìjọba ẹ̀gbá rẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ó rí sí pé tó wọ́n bá níyàwó kan lé òun ló wọ́n bá sanwó lé òun bá ra sọ ìtura rẹ̀ aṣọ léyà òun máa ra ráìsì rẹ̀ wà ra búrẹ́dì ra ẹ̀wà ra iṣu ra dòdò ilé òun máa fílì gáàsì òun máa rọṣẹ ìwé òun máa ra kírímù òun máa ra jáàbù. ìnáwó yẹn ti pọ̀ jù ó sì wọ̀nyí pé ṣé ó rárò sí sàkán fún bẹ tó bá wá lónìí tó wọ́n bá wo láta kó dáwọ́ tó jẹ́ pòun ní ó tọ́ra búburú bọ̀ fún un tí ká bá tó wá lọ́la èyí ó tọ́ra yúgọ́ọ̀tì fún un wọ́n máa bá wọn sọ pé ó gbọ́dọ̀ lórí o ó gbọ́dọ̀ lórí o jẹ́ kó rí ẹ pé mo fẹ́ gbádùn lásán ni mo kẹ̀ ní láǹfà ìpẹ̀lú ẹ̀mí mi fẹ́ gbọ́ pé olóyún tó bá lóyún wà ó wà ní fáìlì ní àríwá fẹ́ dànù ni. sáà ìpẹ́lẹ́ yìí ẹwà wọn sì náà èlò wọn ná sí sínà sínà lọ́rọ̀ rọ̀ ju bóyá pé olùsìn náà náà máa ń náwó tó bá rí pé gẹ̀ yẹn ó nífẹ̀ẹ́ gẹ̀ yẹn bó di pé kóhùn sáti ẹ̀wọ́ rẹ̀ ó wá rí pé gẹ̀ ọ̀gbọ́n lórí òun ra eh, iphone fún òun ra tíblẹ̀tì fún àti paracetamol àti káfẹ́ náà wọ́n ra smartphone fún àti dọ́ọ̀lù phone so ọkùnrin náà tó máa ń náwó lórí ìsìn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí ọkùnrin ọ̀nàwó fún wọn àwọn ẹgbẹ́ náwó fọkùnrin torí pé míì ara rẹ̀ ti wà addicted ìmọ̀kẹ́ ni illicit sexual relationship ó dẹ̀ níbi ọkùnrin tí wọ́n mọ̀ sáfíìsì from time to time lórí ìyàfa ọlọ́ọ̀ so ọ̀rọ̀ ẹ̀rẹ̀ kọ́ ni tá à ń sọ yìí àdánwò tí ń ṣẹlẹ̀ tó ń sàwọn èèyàn dọ̀ta ọlọ́run lórí ibú là ń sọ yìí èyí ṣe ń tọ́ yẹ ká fi máa rẹ́rìn adẹ̀tẹ̀ solution sí ilẹ̀ so látara pọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ wà responsible àǹfààní tó wá fẹ́lẹ́ ni tí wọ́n ń rí sí náà ṣe káláwọn ìlú tí sì náà lè bí Saudi Arabia tó jẹ́ pé ọ̀fẹ́ wà responsible ẹ̀mọ́ wà responsible you remain a bachelor till you die òòrùn bí kankan bá ṣe sì náà òòrùn bí tí wà kiss ẹ̀fọ́ àwọn àdánwò náà láwọn olùta tó ní pé sì gan tó nira yìí náà àwọn ọmọ náà tó ti rè íńtánẹ́ẹ̀tì ti wọn náà lù wọn káwọn náà Saudi Arabia ní ẹ̀sìn lẹ́yìn báyà Facebook message call kí ni WhatsApp call Saudi Arabia bẹ́yà fídíò kọlù ní kankan ní o lẹ́yìn bẹ́yà bí yímò tó ti ṣẹ́ ń bẹ̀ àwọn olùta sọ pé ẹ̀sẹ̀ tó wà igan rèé íńtánẹ́ẹ̀tì ti sọ̀dọ̀ lórí ibu ọmọ rẹ obìnrin tó lò jáàbù tí òkú ìyára ọmọ rẹ ti ń bojú àwọn ọkùnrin kan sì ń bẹ nàìjíríà ó ti sẹ́ndì píṣọ rẹ̀ sí wọn ó dẹ́ àrẹ́ǹjì fún wọn pé òun láìkì yín o wà láì blọ́gà kan níbàdàn tó jẹ́ tó mọ́ kí ó ti sọ ohun tó ṣẹlẹ̀ sí fún mi lórí Facebook obìnrin ọmọ lárúbáwá tó gbọ́ lárúbáwá bóódì tó lò já ṣùgbọ́n nídìí ọkùnrin ó wà sexually disturbed ó kàn rí àfáà yẹn lórí Facebook pé ọmọ ń kọ́mẹ́ǹtì lárúbáwá bó ti bẹ̀rẹ̀ sí ní máa chat fún inbox ni nítorí lè wá ìyẹ̀fẹ̀ dákọ̀ kọ́ńtì yẹn ìlú àwọn ilẹ̀ jọ nídìí òun ti

àbọ̀jẹ́kẹ́ bíi four one àfà ya ọkẹ́ sẹ́ndì àkáǹtì màá fi kọ́kọ́ sẹ́ndì owó sí nílẹ̀ àbọ̀ ọkẹ́ búlọ́ọ̀kù àkáǹtì yọ lọ́wọ́ fún àkáǹtì mi yọ ọkẹ́ chéjì ọkọ̀ sọ ládàáwò kò kúrò nílùú wọn ọdẹ bọ́mọ ìlú mi chan ó fàtì ẹ̀ wá lu àwọn káwọn ọjọ́ pàdé níbi òtẹ́ẹ̀lì tàbí bì kan ìwọ́n sanwó gbogbo ẹ̀ nígbà kówó ìlú tiwọn sọ wọ́n bá ìtẹ́lómi náà ti lórí íńtánẹ́ẹ̀tì lọ ń gbé àwọn ọmọ nàìjíríà wọ́n ti gbá ìmọ̀ye èèyàn wọ́n ti wọ́n ti gbọ́ ẹgbó ọmọ so kánísì ní will be compelled to be what to be responsible so ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wá rí sí ìrẹsì ọ̀jẹ̀ kẹrẹ́ ṣe nìkan àǹfààní ọ̀rọ̀ council factory ọ̀dọ́ mi bẹ̀rù òsì ìyẹn òjò ọba rí ó rò pé èlò sálárì ní fifty thousand èmi rántí ń gbọ́ tí mo fẹ́ yàwó ètí ìmọ̀ ẹgbà sálárì ṣùgbọ́n mò ń tajà as a student níbi ilẹ̀ Ìlọrin mò ń ta àwọn Islamic medicine gbogbo àwọn abáti sàwùdá àgbà ètò shop glove nìkan gbogbo àwọn nǹkan àwọn Islamic tech mo dẹ̀ máa ń gbé káàkiri that's what I was telling nígbà mo parí ìlú mo kọ́ gbà sálárì five thousand naira five thousand kódà tí n bá ṣe fifty thousand ní ìsinmi ìlú ṣe fifty thousand náà fifty thousand ó ń bọ̀ yẹn tó ń bẹ̀rẹ̀ lóṣù so fifty thousand lọ́wọ́ aṣọ tó wọ́n gidi that is that was the level in tí ọ̀pọ̀lọpọ̀ wa ni pé you start from somewhere ṣùgbọ́n náà ní ìdẹ́rù náà brọ́dà ah fifty thousand kéré owó ilé fẹ́yàwó báyìí yáà máa ṣe sí náà kí o lè fẹ́yàwó ṣùgbọ́n ó lè máa ṣe sí náà ó lè máa chat ó lè máa send picture ó lè máa receive picture èṣù ló ń ṣe ọ́ so o kálò ní ọmọ ẹ̀bẹ̀rù òsì àáfàá ló fà á bákan náà àáfàá lára tó ń náà tó gbù dúníyá ayé fàfẹ́ lómi ẹlòmí ayé ó ayé ilé wa máa ń fa pé àáfàá lọ́pọ̀lọpọ̀ àwọn pàtà àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wọ́n wà mú àwọn mọ́jẹ̀mú tọ́pọ̀ wà ẹni tó wọ́n ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ èyí the ọ̀rọ̀ flamboyancy nǹkan etí jẹ́ wedding ẹ̀lòmí ọ̀pẹ ọ̀fẹ́ kí ni káà rẹ̀ kódà mọ́mọ́ sísà kẹ́tẹ́ tó wọn náà lo black ìjàmbá báwo tó fi dìlé dìlé dìlé ní káà torí flamboyancy sóyé ẹlòmí ìjọgbọ́n sẹta lọ fẹ́ lò ọfẹ́ lọ mọ̀ pé ọfẹ́ lọ adámọ̀sẹ̀ gbà ṣe di ọ̀ tó ti àwọn fojú tájẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ nígbà tó bá parí tó bá parí service tó parí master ọkọ̀ ó ti parí page ó ti máa di lecturer ó ti máa fún òríwẹ́dì ẹnìkan lù àwọn agbábọ́ọ̀lù ní nàìjíríà tí ń tẹ̀ dá akọ̀ fẹ́rì tí máa bóyá tó wẹ̀dì oṣù mẹ́fà lẹ́yìn eh, marriage divorce tẹ̀lé many were flamboyant weddings that even the sọ̀tẹ̀ they want nothing that divorce after few months of marriage. àìmọye marriage la sẹ́nu òkùnkùn adìẹ gẹ́gẹ́ pàwọn tó wà ń bẹ̀ lè mọ́ ju mẹ́fà méje lọ wà láìsọ́lá lùbáríkà it's not about flamboyancy it's about Allah's blessings. torí náà kálukú wa ká sọ́ra àǹfààní tó lọ́ kẹ́lẹ̀ rí ni ọba adábọ̀lẹ̀ kàfá à èyí ò wà ní sílé bù kéèyàn ọmọ ti rí ẹni compatibility someone you are compatible mo torí pa ní èyí late marry ọlọ́run pé ó sàtì ní báyìí ọba lọ fẹ́ sàtì ní ìwọ sì rẹ̀ ọba lọ fẹ́ sísà ìwọ sísò

òun náà wá bọ́dà torí báyìí torí báyìí torí wọn wá sáàrò níbi ìfọ́ tí ọlọ́run di orí kò sí tó burú kéèyàn wẹ́ ẹ̀tọ́ jẹ́ ní ọlọ́run ṣùgbọ́n gbà ti lọ pọ̀ jù náà tá a wá rí ayé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ti kọ́lé ọgbọ́dọ̀ wá fẹ́ràn bẹ́ẹ̀dún ọgbọ́dọ̀ ti ọgbọ́dọ̀ ti lọ ọgbọ́dọ̀ ti lọ amẹ́ríkà ló le aburu wọn ni wọ́n bẹ́ẹ̀ ni ká sí lọ ilé ọkọ̀ ká mọ́ tètè níyàwó àfọ́ aláburú yẹn pọ̀ jẹ́bẹ́ jẹ́ jẹ́ àfarabalẹ̀ aburú alákọ̀ọ́kọ́ òun lè yí tí mo ti sọ lẹ́ẹ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ azina jẹ́bẹ́ yẹn gbọ́ dáadáa o àìtètè fẹ́yàwó àìtètè lọ ilé ọkọ ó wà nínú fa ìsìnlẹ̀ gẹ́gẹ́ fẹ́ wá rí ìsìnlẹ̀ yìí anábìwà Muhammad sallallahu alaihi wasallam ó ní màá yọ mọ́nù ní máa báyìí náà láàyè wà máa báyìí náà fàrìjẹ́ adúmọ́nù láwùjọ ìjànà ìwọ tó o bá sọ ìtì bẹ kí mo bọ́ wù kí mo bọ́ wù ní sẹ́fẹ̀ ètè kan rèé ètè kan rèé àrùn ó dìbò àwọn ìwọ tó o bá sẹ́nu rẹ èsèpè èsọ̀rọ̀ ẹ̀yìn èso fòfó èèmọ̀ búrìyàn sọ tí ọ̀dà ọ̀nà àníbí ni àfẹ́ntọ́ bá lè sọ tí ń bẹ láàrin ìta rẹ̀ méjèèjì ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọn náà ti máa bẹ́nu adúmọ́nù mo ìwọ náà wá wọ ìwọ tó ọba ti sọ abẹ́ rẹ̀ ìwọ náà garanti ẹnu mi kó pé yà á sísà fún jama ìwọ́n tó ọ̀bá tètè máa rí tó ládàmọ́ ọlọ́run ni àìtètè máa rí ìfa zìnà zìnà wọ́n ń fa àwọn tí mo fẹ́ sọ yìí àti nígbà ọdún láìtètè máa rí tó bá wá ní ìbẹ̀rẹ̀ lọ síbi zìnà ó lè pàǹpà ń pè ní ìjàádù làhámi jẹ́mọ̀ tí mo fẹ́ o ìjàádù làhámi ni àbọ̀ṣọ́ nígbà ọba fèsì náà ẹlòmí jẹ́ pẹ́ ẹ̀kan náà yóò tuntun ọba doyó nígbà ọba doyó pé o rí nǹkan oṣù ó ṣe kí ni ọ̀nà ọ̀sẹ̀ ìwọ náà pààyàn wọ́n ìdánimọ̀ òwú dátúnṣe ìyáyì ìdánbí látara kó tètè máa rí kọ́ ọ̀fẹ́ kan máa gbádùn ara rẹ̀ lọ́nà àlàlì ọwá lọ sí sinà ọwá tó sẹ́yìn ọkọ̀ àyà àwọn ọmọ tẹ́ ẹ̀pa òní jẹ́ lọ́jọ́ gbé ìgbà fìyàmọ̀ àbí tó ọba lọ́dọ̀ ọlọ́run tó lọ́dẹ̀ tó ríjẹ jàmá àáfàá ní kéèyàn ọmọ tètè máa rí ọmọ ń fa ọ̀rọ̀ kéèyàn ọmọ rọmọdé tàbí kọ́bẹ̀ lè bí máa pẹ̀ ìfẹ́ mọ́pẹ̀ ní infertility gbà mí kéèyàn ò ní tètè rọmọdé nítorí pé kò ṣe kéde o kò sì ti máa rí kí ló le fa eléyìí gbogbo àwọn tó lè tọmọ lára rẹ̀ ó ti kà sórí ìbẹ̀sùn gbogbo tó lè ẹyí tí wọ́n tọmọ lára rẹ̀ gbogbo ẹ̀ ti ní pọ́blẹ́mù nígbà wọ́n báyìí náà ń bá yanjú ẹ̀yẹjú ìwọ̀n mẹ́nu pọ́ọ̀dù jẹ́mọ́ kìí ṣe fà ń o ìtàwọn onímọ̀ sọ òun là ń sàlàyé àfẹ́ tó tún lè kó bara rẹ̀ níjọ́ tó bá wáyé ọwọ́

ó tún máa ń fa ìjàmọ́ ẹ̀gbọ́n eléyìí o ó máa ń fa kí máa da àwọn ọmọ kéékèèké láàmù imam ibn al nínú tíra àwọn tẹlifíṣù ìdílé mọ́kọ́ fẹ́ gbé tíra àwọn dání rẹ̀ pé yóò tóbi jù lọ báàgì díẹ̀ ní ọ̀jẹ́ ìgbé dání ìbá kàdá rẹ̀ ti fún yín. àwọn kan nínú àwọn wọn àwọn ò ní márì àwọn ọmọ ṣùgbádà àwọn ọmọ ṣàṣàlátù àwọn ọmọ ṣàṣìkárù àfà nígbà nílùú spáàmù wá ń dà wọ́n láàmú ẹ̀rọ wo nígbà tí spáàmù wá ń dà wọ́n láàmú wọ́n wá kó sínú àdánwò ńlá méjì àdánwò mélòó ẹwà àwọn sísá catholic sáńtara wọn jẹun náà mọ̀ bọ́ àtọ́ lọ́rọ̀ masturbation ara àdánwò àìtètè mari ní masturbation iná máa ń pè ní àlìkì náà mọ̀ bọ́ wà bẹ́ẹ̀ sáfarabalẹ̀ jẹ́bọ́sẹ̀ bá láyé ọ̀rọ̀ mi lọ ìbámu ìbú ìjà ń fi láwọn èèyàn yìí wọ́n láwọn fẹ́ fẹ́ lọ àwọn ẹni ọlọ́run sọ̀rọ̀ pé wọ́n ìwọ ọlọ́run fẹ́ fẹ́ lọ́n tiẹ̀ bóyá sùkúù education ìwọ̀n ń parọ́ ọmọ pé ní òjì ọmọ rí òun ní point àwa náà lọ sùkúù adẹ̀márì sùkúù kò ní affect wa tí ìwà bẹ́ẹ̀ lè má rí sùkúù tí ó affect wa ìwọ náà lè má rí tí ó ní affect ó lé thing you need to do is to be organized and to plan your life. àwa organize adẹ̀fara lọ́lọ́wọ́ pẹ̀lú pa agbára tí ọlọ́run wà láì mo tó fọlọ́run búra ní mọ́sálásí mi rìgírẹ́tì ẹ̀rí pé mo máa rí àfàlọ́dà gravity ọ̀rẹ́ bá ṣẹlẹ̀ sí mi rí mo tó máa ń fi ipa òdúdó mo tó máa ń dùn torí kọ́lọ́ ọ̀lù láti má ṣe sìnà tí ìbáṣe rẹ̀ ìbáyà máa ṣe sìnà. I'm telling you education ṣe nǹkan nípa ìbẹ́ni tó jáwó sí láwọn oníṣúfì yìí tọ́láwọ̀ fẹ́ ṣe lọ́wọ́ àwọn fẹ́ dẹni ọlọ́wọ́ ló padà dẹni èṣù àdẹ̀wò wa ń gorí àdẹ̀wò mẹ́wàá àdẹ̀wò tó ṣẹlẹ̀ sí wọn o àdẹ̀wò alákọ̀ọ́kọ́ àwọn ọkọ̀ ọmọ kéékèèké lọ́wọ́ ń tọ́ bọ́ọ̀lù ju ara tó oníwọ̀ tó bá ti di pé ló jẹ́ pé èmi o bóyá àbúrò mi obe ọmọ mi obe ilẹ̀ aláwọ̀ kí wọ́n tó ọjẹ́ bá ṣe lọ́kọ̀ ọmọ báwọn ṣeré no I can't allow that ibù kí n bá ti di ká nìkan bá ṣe lọ́jọ́ aláìkọ́ ọmọ ẹgbọ́n omi ẹ̀ṣọ́ ọ̀gá ẹgbọ́n ọmọ yóò dé fún yes i know what i'm saying wàláì tí spam bá ń dà láàmú tọ́ba jẹ́ ọmọ ọdún mẹ́fà lórí sẹ́ẹ̀kọ́ ọmọ ọdún mẹ́fà àbọ̀mọ ọdún mẹ́rin ọmọ tí ègbà dáadáa ìtókè sáà níbi ni pé kọ́sá kí spam jáde lára ẹ̀ kó fi wà rìlíì tọ́ba jẹ́ ọmọ ọdún mẹ́rin lórí ó lè bẹ́ẹ̀ gbọ́ ní ìtìlẹ̀ bàbá ọmọ seventy three àtìlẹ́kọ̀ọ́ ọmọ ọdún mẹ́fà ọmọ thirty years àti ìkìlẹ̀ jáde kò lè yọ́pọ̀lọpọ̀ yín àwọn tá a ti kàánú síra wà láì spáàmù máa ń dá àyàn láàmú tó ọmọ ṣe bí wèrè mo lè ya wèrè lẹ́ẹ̀kẹ́ rò pé ìmọ̀ tí sọ ni nígbà bá débẹ̀ àìtètè ya wèrè tó ọmọ ṣe bí wèrè farabalẹ̀ gbọ́ mi Islam sọ́lọ̀ láàrin sọ̀rọ̀ bí sọ ni máa ń ṣe àdúà nínú àdúà táwọn ń ìwọ ọlọ́run mo fi àdúrà tí wọ́n náà mọ̀ sí ìwọ́n tẹ́ ìmàrí o ara solution ni mo ti débẹ̀ wọn bàbá débi solution tàbí kò bá gbà wá o ara solution ni kọ́ ọmọ ṣàdúà àlàúwẹ̀ ilé àwọn olùdùbíkà lè ń ṣárí mẹ́nìyì ìwọ ọlọ́run là níbi aburú spam mi spam yẹn tó bá ń dọ̀ láàmú báyìí tó bá ṣe kí ẹ ráwọn tí bá wẹ̀rẹ̀ sùn ọ̀tọ̀ làwọn títí ṣe ritual àwọn dákẹ́ rituality lọ́dọ̀ fi ń sọ ògùn àwọn kan bẹ̀ wọ́n fi sọ ògùn fáàmù ń dà láàmú ọwọ́ àròkúta ló rọrùn wèrè ló rọrùn wò láta títí wèrè lẹ̀ wà wọn tí ń bá wọn ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́tàlá ṣe sì náà ìwọ̀ ni gidi inú mi sí pé gbogbo àwọn tí wọ́n láwọn yìí sọ́dọ̀ mi àbí òye àwọn tó láwọn nǹkan ọmọkùnrin tí wọ́n rí àwọn ọmọ yẹn lójú ara káwọn ọ́sà fi lè rìlíìsì spámù ní oníwùsì tí wọn náà sọ ara àdánwò àìtètè máa rí yi bákan náà ìlú àwọn èèyàn yìí mọ̀ nínú yẹn wá rè ọ lọ síbi ọpọlọ wọn ọ lọ síbi kíni o ọpọlọ wọn irú rẹ̀ sọ pé isolate marriage tí swarm bá ti ń dùn ọ̀láàmù tó ọ̀bá ti rọ́nà tí wàá gbà dà síta nínú àdánwò tó tó lè ṣẹlẹ̀ tí wọ́n ti wọ́n fi jáde ní ọ̀rọ̀ àlìsìn náà masturbation ọmọ wa masturbate medically masturbation ní aburú kéèyàn máa fa àtọ̀jáde lára irú ẹlòmíì ní obìnrin ní ìṣètò fi yẹ kọ́ márì yọ̀ọ̀wà wà nǹkan tó lè dàbí sáìsì tọkùnrin ó lè wá bí ọ̀gẹ̀dẹ̀ ó lè wá bí igi kan tí ò ní ṣáàpù yóò fi ákákìfù wé yóò wá ti bojú ààrẹ yóò ṣàfihàn rẹ̀ kó lè jẹ́ pé yóò release his stamp you are just causing problem for yourself why can't you go and marry legally you enjoy your life alalikale kí lábùrọ̀ náà ti ránú kí masturbation náà tó lè come in ìjọba ṣe gbọ́ mi yé àǹfààní mi nínú àwọn èèyàn yìí wọ́n padà wá lọ ṣe zìnà àwọn tó láwọn fẹ́ ṣe lọ́hùn àwọn obìnrin tó bá ṣe zìnà wá lóyún

ẹ máa wẹ̀lú méjì wà sí màrí tó máa ń kọ́ wọn ṣe kíláàsì iṣẹ́ òní yé yóò kẹ̀ máa ń wọ̀n rárá ní. ẹ wò tó bá ń kàwé lọ́nà ìsìn ara pọ́fẹ́mù nìyẹn o títì bá fúláṣì ẹ̀ tó bá kẹ̀ wo nọ́mbà rẹ̀ báyìí gé a. Ah, kíkẹ́ lọ́mọ lélẹ́yìí ó ti wà psychologically disturbed ẹ̀kọ́ yìí ò tó lè ṣe kí ni o kò lè wọ orí rẹ̀ mọ́ sóyà àbí òye ṣùgbọ́n àwọn tó ọba tìbẹ̀ kan bá rí kíláàbù lọ̀tọ̀ mọ́ ronú ẹlòmíì jẹ́wọ́ ṣe ń tàn sọ́yé títì ìbéèrè O wo wọ̀sáàpù ẹ̀ pé òun ni pé i miss you orí ni ó tó sá lọ irú àwọn àdánwò míì tí yẹ wá ń fà lónìí ni ọ̀rọ̀ ti íńtánẹ́ẹ̀tì àwọn àdánwò ti tẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lónìí àìtètè màrí náà ń fa àwọn àdánwò yẹn ẹ wà àwọn ọ̀dọ́ lónìí ìwọ tó sísà facebook whatsapp lọ àdìsí ojú méjèèjì ń ṣe zìnà sìnà ojú ni ká máa wo ohun tí ọ̀yẹ́ kan wò ìwọ wá lọ gbé píkítọ̀ rẹ sórí àgbáyé káwọn èèyàn máa wò ọ̀ǹdẹ́ káwọn ọkùnrin ọmọ ṣèṣì látara àwòrán rẹ ìwọ tó wá jẹ́ kí sìnà ojú ọ̀rọ̀ fún wọn ọ̀ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ gbé píkítọ̀ rẹ kúrò ní Facebook WhatsApp ètò gbó Instagram kódà wá máa wo ọ wà ní ya sórí Facebook ọ wà ní

mo ti rí àwọn ẹgbẹ́ ẹni yẹn ló wá sọ fún mi kan nínú àwọn ọmọ tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ rí ni kódà ó lò jáàbù ìsáàsù lágbájá ó máa ń sẹ́ndì píṣọ̀ rẹ̀ sáwọn ọkùnrin lórí WhatsApp láì sí jáàbù bẹ́ẹ̀ wọ́n tẹ̀ sàlàyé pé ẹ lọ wo bí báyìí bí báyìí lágbájá mo fóònù rẹ̀ mo fẹ́ wo nǹkan báyìí bẹ́ẹ̀ ọ yà tẹ páṣọ̀ọ̀dù ẹ̀ wà láìmọ̀dẹ̀ yẹ̀wò lóòótọ́ bí láìláàbìn ọlọ́run forí jẹ èmi náà mo fojú fáírọ̀sì ọmọ tó lo ìjáàb ọdẹ fẹ́ di píṣọ rẹ̀ sọ́kọ́ yìí bí tó ní nàìjíríà mo ká bá tó rà ní àwọn obìnrin iná lè là ìwà ilẹ̀ ìlú ọjà kí ni pírọ́blẹ́mù ẹ ìwọ ọmọbìnrin èjì ẹ ti wọ bí twenty two by ó ti rú ó ti wọlé yà ṣe é dúró ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọbìnrin náà àtàwọn òbí yín náà wàhálà ọmọ ọ̀tá kàwé ṣe é rí ìwé orí ibùsùn ìwé kó bá wa ọ̀pọ̀ lórí ìwé lọ ìwé kórí ibú bá wa èmi náà kàwé sọ pé torí bẹ́ẹ̀ lọ sùkúlù ọ̀bí ẹ̀ sọ bẹ́ẹ̀

ṣé wọ́n ti ráwọ́ tó wà sọ pé jọ ń charge ọjọ́ discuss ìwé I will not be able to call on Sunday because I'm, I'm menstruating I will not be able to, do anything ìbò nílà ká kí lè túmọ̀ rẹ̀ I'm menstruating we will not be able to do anything kí lè túmọ̀ anything yẹn sí náà tó ń gbàgbé bá ti menstruation àwọn ìbá fèsì náà ọmọ tó ti ń lo ìbá kí lè túmọ̀ rárá àdá yẹn èyí tó fi àwọn ọ̀sẹ̀ rárá àdá yẹn ẹ bá fẹ́ lọ bá Ọlọ́run lẹ́ni rẹ̀ fáyìyàtà zawaj kọ́ ya lọ fẹ́ yàwó kọ́ lọ fẹ́ àwọn obìnrin tó jẹ́ ní eré kí wọ́n náà fẹ́ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ní eré níparí torí àsìkò tí ó sì kí ni solution kí ni practical solution tí ọmọ ẹ jẹ́ kọ́rọ̀ ìtètè máa lọ ilé ọkọ ìtètè máa fẹ́yàwó tí yóò jẹ́ kó rọrùn ṣé ẹ rí practical solution èmi àti ẹ láàjọṣe jàmọ́ sóyè àbí òye practical solution èmi àti ẹnikẹ́ni o láàjọṣe ẹ̀mọ́jọ̀dá fúgámù solution number one jàmọ́ ẹ̀dí ẹja àfarabalẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fámùlì islam fámọ́ sọ̀hí an kákọ́gbọ́ islam yé lágbọ̀yé tó lálàáfíà gbígbọ́ islam yé ní àgbọ̀yé tó ṣe kíni o tó lálàáfíà àgbọ̀yé o èmi jẹ́ kí n sọ fún ọ àti secondary school ni mo ti conclude lẹ́mìí mi pé tí màá ti fẹ́yàwó mi ò ní í ṣe sìnà láyé mi ọlọ́run bá ní sa ọ̀sáàsù wa lẹ́sàn-án olóore ọ̀sáàsù wa náà ṣe wá àsìkò wa nílé kéwú nígbà tá a wà ní secondary school wọ́n sọ àdánwò tí ń bẹ́ẹ̀ bí ìzìnà wọ́n dẹ̀ sọ pàtàkì kéèyàn ọmọ ṣe sìnà tí ó fi níyàwó àbí tí ó fi wọlé ọkọ ọ̀sáàsù wa tí mò ń sọ yìí wà láì ní tọ́ dá mi lójú léyìí tí mo mọ̀ ní ti gbangba ọlọ́run lọ́mọ kọ̀rọ̀ àwọn náà ò ṣe sílẹ̀ tàbí fẹ́yàwó ìyàwó wọn tí wọ́n fẹ́ náà ò ṣe sílẹ̀ tó fi wọ̀dọ̀ tiwọn náà alhamdulillah àwa náà ìyàwó táwa náà fẹ́ wọn ò ṣe sílẹ̀ tó fi dọ́dọ̀ tiwa náà sórí wọn náà máa gbọ́ mi irú ẹni tó ọba rí iná lọ́wọ́ ó ṣe fọ àbọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà ẹni tó dáa jù ọ lọ lọ́wọ́ ṣe fọ ó lè sàmì lé sórí reality òun ni kákọ́ lọ gbẹ̀sẹ̀ wáyé ẹ̀sìn ni ó sọ fún ọ pé primarital sex aráàmù ni ìwọ tó o bá tún ti níyàwó náà àbó ti wọlé ọkọ kó o tún lọ́ọ́ máa ṣe sílẹ̀ náà kí ni ọ̀bẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́run haram ní ṣẹ̀rí àṣẹ ní pé wọ́n tó o bá jápọn tó o bá tí níyàwó àbó tí ì lọ́ọ́lé ọkọ tó o ní sílẹ̀ tó bá jẹ́lẹ̀ ṣẹ̀rí à ẹgbà hundred wọn fọ ṣùgbọ́n wọn tó o ti níyàwó tó o ti lọ́ọ́lé ọkọ tí ẹ kọjá ẹgbà àgbẹ̀lẹ̀ àárí ọmọ bẹ́ẹ̀ àwà lẹ́kọ̀ọ́ tọ́rọ fẹ́ máa balẹ̀ ọlọ́run jẹ́ òbílẹ̀ jẹ́ mi ọ́ kálọ́kùnrin bá ní ọtíyàwó kan ọ̀bà tó èdè fẹ́ méjì èsè fẹ́ mẹ́ta kọ́ ọmọ kọjá mẹ́rin so iná jẹ́ pé nù sẹ̀ríà tá a bá ti kọ́ gbẹ́sìn yìí èyí ò solution alákọ̀ọ́kọ́ practical solution two òun ni pé kálukú wa gẹ́gẹ́ gbọ́ mi yé irú obìnrin tó gbọ́ ń tá a gbọ́ yé òun ni ká fẹ́ sísà mi ó rò pé òun fine òun are beautiful òun lẹ̀ òun sand sincerely àwọn kan wà standard jù ọ lọ tọ́jọ́ pé wọ́n fẹ́ lélẹ̀ lónìí tí ì bá sàánú ọlọ́run kódà tán ti ní masters tán ti ní phd jẹ̀mọ́ ẹ̀ farabalẹ̀ torí tọ́lọ́ tọ́ ọ bá ti fẹ́ sísà tẹ ẹjọ́ gbọ́ra ayẹyẹ tóun náà mọ pàtàkì kéèyàn tètè lọ ilé ọkọ kéèyàn tètè fẹ́yàwó practical solution two lọ jẹ̀mọ́ sẹ́ ń gbọ́ mi yé dáadáa practical solution three gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ brothers ẹ plan lórí àtiwà enterprising even while in the school jẹ́mọ́ ìbọn mi yé ànábì ní mínísítà tó àmì ń kó mú lè bá a ibi tí màá ti aṣàlàyé bá a rè bá a alákọ̀ọ́kọ́ ni pé kó o ní agbára takalifu ziwaj marital responsibilities àwọn nǹkan tó fi máa ṣètò lórí ìyàwó ọgbọ́dọ̀ ni ẹlẹ́kejì ni kó o ní yàrá tó lè fìyàwó sí tí èsì pé o ṣe ákíndù ní káàtàn bọ́kọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ṣe máa ń ṣe bí àmọ́ báyàwó ẹ̀sùn káàkiri ó tí ìtòyàwó ṣe yọ́ọ̀báyàwó ẹ̀sùn níwòrò òdù lónìí ọ̀la challenge ọ̀tọ́lá eh, new garage no wọ́n ní kó níyàwó tó pé wọ́n ní pé báà gan ẹ bá fẹ́ yàwó bá wà á mọ̀nsílà àwọn àfáàní wọn a máa pe báà gan ní ilé tó ti yé ó ní yàrá rúùmù tí wà àtìyàwó ó lè wà sẹ́ni kò rẹ̀ kí lẹ́sẹ̀ ń bẹ̀ à ń ńlá ní ọkọ àtìyàwó lọ́wọ́ àbí ìfẹ́ lè gbádùn ara yín kì í ṣe pé lónìí ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ kan wá ní pé lágbájábò skul

ó kéré jù dandan kọ́ ni jẹ́ three bedroom flat dandan kọ́ ni kọ́ jẹ́ bọ́ngálò rúùmù kan fẹ́ẹ́fẹ́ lè jọ ọmọ ti gbádùn sẹ̀mí ayé ara yé ara ẹ̀ náà wá ni kọ́ jẹ́ pé kí ni òkú wá tún lè jì mọ́ kó o lè ṣe ìwọ tó bá rí kó o lè ṣe ọ̀dà kan mọ́ màrí tàbí kọ́ ọ lọ fẹ́ obìnrin tóun náà ò lè ṣe ẹjọ́ máa dáná fúnra yín ẹjọ́ máa fẹ́ yín ẹjọ́ máa jù mára yín ṣùgbọ́n ẹgbẹ́ pé kí ni o kò lè sí ìbàdàn kò sì lè sí ọmọ kankan bẹ̀ jẹ́mọ̀ mo rò pò clear jẹ́mọ̀ mo rò pò clear another practical solution jẹ́mọ̀ ẹ gbọ́ mi o ẹ̀yin brother mo ní kẹ́ ẹ wà enterprising èyí ò ní ọ̀fà pé àlùbáà sórí nígbà tẹ́mi wà ní school tí mo fẹ́ má rì ọlọ́run bá ń sọ bàbá mi ti kú lónìí ọlọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ wọn bàbá mi agree fún wọn máa fìnáǹsì tèmi as a student University of Ilorin ìyàwó mi ń ṣe nc lọ́wọ́ ń gbà yẹn òun wà ní hundred level àwọn òbí tiẹ̀ náà rí fáwọn ọmọ fìnáǹsì tó bá ti lè bọ́ sọ́dọ̀ mi èmi ni màá máa fìnáǹsì èmi náà accept bàbá tèmi bàbá mi dẹ̀ fulfili àdéhùn rẹ̀ ọlọ́ba àfàlùjẹ́ náà sanwó lẹ́sàn rí bàbá mi ń fìnáǹsì mi lọ èmi ń fìnáǹsì ta ní lọ ìyàwó mi torí èmi náà ti ń ṣiṣẹ́ ibu ọlọ́run oríjì mi ká ní bàbá mi wà mi ngbà náà with the little business I was doing I will even be able to finance myself and my wife bẹ̀sọ̀ ọ̀gbẹ́ kẹ́yìn òfin nǹkan kó nǹkan má jẹ́ yóò tètè dìde ọlọ́run bá bàbá mi lẹ́sàn-án rí bàbá mi gbìyànjú fún mi pọ̀ àwọn wa náwó ńgbò tó wá dáa ní gangan wọ́n tó wá náwó lórí ìyàwó mi èmi wá ń fi kún. ọba ìṣẹ́ lára ọ jẹ́ kó yọ pé dádì mi mi ìfẹ́ bó kọ yín jẹ́ ni tí n bá ń ṣe fìnáǹsì máa bó kọ yín jẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá rẹ lè máa fìnáǹsì tó bá wà lágbára àti fìnáǹsì ronú tíwọ náà lè máa ṣe I know a brother tó parí yunifásitì kan lẹ̀ Yorùbá yìí with good grade sátidé Sunday ni ó fi lọ ṣiṣẹ́ iṣẹ́ ẹjọ́ méjì ló wà àtìyàwó ọ̀nà ní Monday to Friday yes and he made it ẹni tí mò ń sọ lónìí ìyàwó kankan ló ní lónìí ọlọ́run dẹ̀ ti ṣe láwọn oore tí oore tí ò ṣe é gbé pamọ́ you start from somewhere ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ yìí náà ọ̀pọ̀lọpọ̀ yín wá sí ọ́fíìsì tí wọ́n náà ó de táyà ẹlẹ́sẹ̀ mìíràn kan èè wá sí ọ́fíìsì yìí láyé èyí wọ́n wá sí ọ́fíìsì òun náà jókòó tí wọ́n máa wá sọ pé ọ̀gá ni ọ̀gá ń bọ̀ rárá ó lè máa ta recharge card àwọn mẹ́ta recharge card ọ̀dà jù wọ́n lọ ó lè máa ta pure water yes i know what i'm saying you start from somewhere ọ̀fẹ́ ṣèṣì náà ṣebí làwọn sọ yìí èmi lè sọ lẹ́ni I have said it several occasions inú mi dẹ̀ ń dún alájọ́ yẹn sẹ́ni yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi láti yunifásitì àwọn òbí mi náà dẹ̀ kún mi lọ́wọ́ ṣùgbọ́n wọn gan ọ̀fẹ́ ṣe nǹkan ọ̀lẹ́ ní ọkẹ̀ wọ́n bẹ̀ tó ọmọ bá sọ lásán ni ọkẹ̀ fẹ́ máa ń ṣe sìnà lásán ọ̀fẹ́ ṣe nǹkan you don't want to suffer you don't want to pay for anything no bó ṣe kọ́ ọmọ ṣe kọ̀ǹdọ̀ sátidé àti sunday bó ṣe kọ́ ọmọ tẹ̀lé bíríkìlà ṣe tẹ́lẹ̀ minute kèé ṣe pé ó ṣe kú wàhálà ò lè ṣe kú you do it for some years ọ parí dìgírì rẹ àbọ̀ parí prógámù rẹ ìwọ náà ríṣẹ́ sóòtò máa sọ yẹ tẹ̀lé bíríkìlà lọ́mọ ni bíríkìlà tó ń tẹ̀lé lánàá ó lè jẹ́ pé lọ́la ìwọ lóòpè kọ́ ni o kọ́ wá rẹ ilé rẹ such is life ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe sìnà o sì fẹ́ ṣe anything bóòlù ò ní ṣe another practical solution òun ni pé àwọn tó bá lè bá àwọn òbí wa sọ̀rọ̀ jẹ́mọ̀ bá rí iye o àwọn tó bá lè bá àwọn pẹ́rẹ́ǹtì wa sọ̀rọ̀ sọ̀rọ̀ bí mi bí Buhari bá bá sọ̀rọ̀ ó lè má gbọ́ ṣùgbọ́n láwọn èèyàn kan tó tijú bóyá bí ọ̀gá tó kọ́ ń ṣẹ́ bóyá bí bàbá tó bí bóyá bí ọ̀rẹ́ rẹ̀ kan bóyá bí ìmọ̀mù mọ́sálásí wọn àwọn tó bá lè bá dádì rẹ̀ sọ̀rọ̀ ó lè ń torí sọ dádì rẹ̀ kán bá dádì rẹ̀ sọ̀rọ̀ kán lè jẹ́ kó o rí nìka àti wọ̀fẹ́ ṣe ṣe ní ìparí ma wá ro àwa tá a jọ̀dọ̀ gbogbo àwọn kásègbéyàwó kásègbéyàwó early marriage ká late marriage ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run kan o ẹ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run kan jẹ́wọ́ kí mo wí lónìí àwọn àdánwò kan ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin ọ̀dọ́ tàbí kí ni láàrin àwa ọ̀dọ́ tọrọ̀dọ̀ lèmi náà alakọkọ alákọ̀ọ́kọ́ ọ farabalẹ̀ torí ìtọ́lọ́run òun ni ọ̀rọ̀ kọjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láì tí ì ọjọ́ wedding kan ti máa máa treat ìyàwó ìyàwó tó fẹ́ tí èjì oṣù mẹ́ta lọ tí èjì oṣù mẹ́fà lọ tí èjì kan lọ tí èjì kan àbọ̀ lọ Ko ti máa fìyà torí pé o ti kan tó ti ń dọ̀ láàmú WhatsApp àbí kan ti ń dọ̀ láàmú lórí àbí kan ẹjọ́ pàdé ní kọ́nfẹ́rẹ́nsì kan àbí ní prógráàmù kan àbó orí pé ah pàlẹ́ sísà yìí tó fáyín ju mi lé lọ o ah, ilé yìí tó sara ju mi lé lọ ilé yìí àbùkárà lé lé o ah sísè ilé wọn ló ti ákùrà nítorí ó tó sọ lárúbá wá sincerely I know what I'm saying ìwọ tó o fẹ́ fẹ́ ọmọ ọlọ́mọ tó dẹ̀ ṣe gbìyànjú tó jura rẹ̀ lẹ́fọ́ mọ́ bànújẹ́ sọ ọ̀rọ̀ táwọn ẹbí ti kọ́ wa pé àwọn obìnrin rí kọ́ńbìl kọ̀wárí fragile vessels bí ìgò ìgò tó jẹ́ pé èèyàn tó bá kẹ̀ fọ ojú ẹsẹ̀ ní ọ̀fọ̀ tí ó rò jégéjégé lóbe gbogbo wọn tá à ń sọ yìí náà ọmọ ọlọ́mọ tó fẹ́ fẹ́ mọ́ bàkàrí ààrẹ jẹ́ mọ́ bàkàrí ààrẹ jẹ́ mọ́ máa tírì tiẹ̀ ẹlẹ́kejì lọ́ọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni fẹ́ fẹ́ra yín kékeré yìí ọmọ ẹ máa mánéèjì ara yín ẹ sì lámòjúkò lọ́ọ̀kàtà ànàbí àti ìyàwó Aisha ìyàwó Aisha máa ṣe bí ọmọ èké ń jọ ànàbí ọ̀dẹ̀ ṣe kí ni o sọ òun ó ṣe bí àgbàlagbà ìwọ fẹ́ fẹ́ sísà eighteen years máa wò mí o ọwọ́ expect kó lè ṣe ń jẹ bí ìyàwó tèmi tó ti fi láti years ago wàláì mi rò pé oúnjẹ kan bẹ tí ìyàwó mi ò mọ̀ ṣe mi ṣe ń jẹ rí kí n complain yóò ṣe jẹ tí ọ máa wò mí o nígbà tá a òun náà mò ń ṣètò báyìí ó ti á ṣe for so many years ọwá fẹ́ fẹ́ ọmọ twenty two years ọwá ẹ̀fẹ́ ti kó lè ṣe ń bí ìyàwó mi wá sọ tí mo wọ̀ ìdí ṣe ń bẹ̀ ìyàwó mi lọ́nà wà láì ìwọ ẹ̀fẹ́ fẹ́yàwó máa wò ní o ọwá ẹ̀fẹ́ ti rẹ kó lè lọ aṣọ dán bí aṣọ wọ̀ yìí kò lè yí pé àpọ́n ni ọ́ ń bọ̀ bá fẹ́yàwó irú irú rẹ̀ tá à ń sọ náà nù. tọ́mọ fi àjẹyàwó so orí obìnrin wọ́n máa ń gbọ́n sí ni o wọ́n dẹ̀ máa ń lẹ́ẹ̀sìrẹ́ǹ lọ bí mọ́mì rẹ jẹ́ dádì rẹ fẹ́ mọ́mì rẹ kò rọrùn báyìí dádì rẹ wá ṣe sùúrù tó lọ bí mọ́mì rẹ náà dádì rẹ ti àjẹ wọn rí o mọ́mì rẹ wá ṣe náà ṣe lè bí ọ ló ṣe dàgbà bí bẹ́ẹ̀ kọ́ mọ́mì rẹ náà bá ti kó lè dádì ẹ wá jóbìnrin náà tó tó bá di kọ́kọ́ tó fẹ́ fẹ́ máa ṣe bí ìdèdèrè rògbò mú ọ wàá ṣe sùúrù tó bá ṣe sùúrù máa gbọ́ mi wà láì kan ní ọmọ ẹ̀kọ́ kí sórí àwọn ọkùnrin sáfidé àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tẹ́ idá Amẹ́ríkà àwọn ìyàtọ̀ ìyàtọ̀ tètè ń bẹ̀ pé ẹ̀fọ́ náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ táwọn bá ń sọ̀tà níkẹ́ ẹ lọ fẹ́yàwó yìí má ṣe mistake ìyàwó rẹ fọ́ọ̀sì náà ti dá kì í ṣẹni tó perfect kì í ṣẹni tó mọ̀ ọ́n ṣe sótìyé anabi lọ wọ ètò tó wá wọ gan àlàága ètò tó wà lókè bíi ẹ fọ́ọ̀sì yẹn tó wọ gidi ni tó o bá lọ fẹ́ kó straight bíi wà lókàn bíi mákà tí mo mú dání kàṣàrí táhà anabi lọ́ọ̀kan wàkẹ́sìrù ha tọ̀là àkú àti tí wọ́n ní níyàwó tẹ̀ kú tó o bá tó fẹ́ yàwó mi ìwàlẹ́ òtó lè burú jù bá lọ ẹ kọ́ mọ̀ pé obìnrin wọ́n ní a lot of àǹfààní tó pọ̀ bẹ́ẹ̀ náà náà ní tiẹ̀ ìwọ tó ọjọ́ ìgbà páwọn àáfàá yìí náà bí irun gbọ́n yẹn lòmíì ṣe tó ìṣòkòtò ẹ̀ fóòkè àtẹ̀tọ́já tó kò ní irun gbọ̀tẹ́ ìṣòkòtò ẹ̀ wọlé yìí náà tí ò sì rí àáfàá fún ọjọ́ gáì náà ni ó lè máa náwó fọ lójú ọ̀nà kọ́ máa ra fóònù fọ irọ́ ni o ìjọ tó ọba wọlé rẹ̀ ọmọ ti wàhálà dé yóò ní wọ́n rí àwúrẹ́ ẹ̀dùn àwọn àwọn ayẹfọ́ àwọn bẹ́ẹ̀ sọ̀wọ́ bẹ́ẹ̀ máa yẹ fóònù mi kiri ni à ṣé mo ní wọ̀nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ọmọ gẹ́ẹ̀ ọmọ ẹ̀lẹ́yẹ kí ló ṣe é gan-an mọ̀ pé ibi ọ̀dà sí náà nu o ẹlẹ́kẹta nù mọ̀ràn ẹ mọ̀ torí pé ẹ wá fẹ́ ṣe alimarèjì ẹ ṣe istikhara o ẹ seek Allah's guidance ẹ jẹ́ kọ́ lọ́wọ́ tọ́ yín sọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí orí íńtánẹ́ẹ̀tì wọn ti pàdé kéyìsì irú ẹ̀ pọ̀ tá à ń yẹjú lọ gbogbo àwọn ìyàwó íńtánẹ́ẹ̀tì ẹ máa ṣe istikhara lẹ́yìn istikhara ẹ tó ṣe istisharo istisharo ni consultation wide consultation brọ́dà tó fẹ́ fẹ́ lọ ṣèwádìí ń pẹ́ primary school wo lọ lọ secondary school wo lọ lọ ọmọ ìlú ibo ni ó fẹ́ lìbò ló level àwọn wo lọ mọ̀ yes it's a life contract a ti ẹ̀yìn òkè ah lágbájá ó lè ní máa já ṣùgbọ́n ìwádìí rẹ̀ ọ̀wà àfẹ́ sọ ọmọdé ọmọ ẹja lè ń bá secondary school dé ó ti so ẹ secondary ọwọ́ àbí ti fi wà lẹ́ẹ̀kọ́ jalè mọ́ o èyí tó bá jẹ́ latest information ni wàá ṣe kéde o. eléyìí ní wípé ẹni ọlọ́run la mọ̀ sí nígbà secondary school ó dé bẹ̀sẹ̀ ní talẹ̀ ọlọ́run lágbájá wà lẹ́ẹ̀kọ́ ní mọ̀mọ́ pàràgà ó ní bẹ́ẹ̀ wo fóònù rẹ o blue àti green film tó wà bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹ̀ secondary school ọlọ́jẹ́ ni ọlọ́run gbà náà bí èyí tọ́jọ́ wà ní three hundred level ní ó ní ìyẹn burúkú ni tí wọ́n lẹ̀ fún yẹn ni wàá lò torí ìyẹn jẹ́ recent information you prefer recent information forget about the past gbogbo ala ní badge in our past má lọ bèèrè yẹn níbi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún sẹ́yìn ó lè jẹ́ pé ó máa ń jalè tẹ́lẹ̀ ó lè jẹ́ pé ó máa ń bóra ó lè jẹ́ pé ó ti sẹ́yìn láì mọye ìgbà ṣùgbọ́n recent bíi the last one two three years àwọn tó súnmọ́ síwádìí irú ta lọ fẹ́ fẹ́ sọ wá rí tó jẹ́ sọ fún àwọn olọ́mẹ́sìn wádìí kìí sáré láti ní súpa rògbòmù o àwọn tó gbọ́n tó bẹ̀rù ọlọ́run àwọn olùl ahlam wà lọ́hà ẹlòmíì rẹ́rìn tí ń dayé àwọn èèyàn rúlà sọ fẹ́ rẹ́rìn ọlọ́run ní jẹ́ kọ́ akọ́ wà fẹ́kẹ̀ náà rẹ́rìn wà lẹ́yìn tó bá jẹ́ fifteen orí ìlú ọwà péjọ náà ó ṣèwádìí lọ́dọ̀ àwọn èèyàn gidi àwọn nǹkan tó wò ní àkídà rẹ̀ sọ́gbọ́n ọlọ́run gbọ́ lódodo ìbàdà sọmọ ń ṣe lọ ẹgbẹ́ pásìkò ní ọ̀lọ́wọ́ bọ́ọ̀lù ẹtí ìgbà rọ̀mọ́dọ́ tí ọmọ lọ tí ọmọ lọ sí cafeteria tí ọlọ́mọ ẹ̀jẹ̀ gbóhùn ò lè fi lówó ebi panú òun ẹtí wọ́n fẹ́ fẹ́ nìyẹn kì í ṣe lọ ìwà rẹ̀ ọ̀dà wọ́n ní máa bú mọ́mì rẹ̀ last week ó bú mọ́mì rẹ̀ ó nà mọ́mì last week ó ṣépè fún wa ẹtí wọ́n fẹ́ fẹ́ nu ọwá ní àwa láìpẹ́ ìyẹn dẹ̀ ó wà handsome ó gbóyìnbó gan ó mọ orí rẹ̀ wọ́n lè yàn bú màmá rẹ̀ ọlọ́mọ fọkà káàdá fọkà búláàdì. àwọn nǹkan mẹ́ta tá a fi bẹ̀rẹ̀ wá sí yìí a gbọ́dọ̀ wò sákìdá rẹ̀ dá sébàdá rẹ̀ dá séwà rẹ̀ dá tó o bá ti ṣe ìsìkára só ti yé ní ìṣe ọwọ́ lọ́lẹ́ tí ìdí ọ̀dẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh